ẹ ṣe àwọn àánú lẹ́gbẹ̀ẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí kábíyèsí sọ sí bóyá insult mi. he's your father. mi kì í ṣe náà. are you alright? kí ni problem ẹ̀ náà kí ni gbogbo ọjà ti jà títọ̀ òru yìí. listen to me sori ìwà òṣì tó wù káàkiri tó fẹ́ ṣe yìí wọ́n ti sọ mi yìí. ṣé o mọ̀ pé ẹ ẹ̀rú ọ̀bọ̀dẹ̀ ló jẹ́ fáwọn kan ní gbogbo ni what is wrong with you. olórí kí ló wà nù wà mí tí ò dáa lọ ẹ sọ fún mi kí ló wà nù wà mí tí ò dáa ṣé problem wà nù pé kí n máa club lọ ẹ sọ fún mi náà ṣé problem wà nínú ẹ ni ok until tí n bá tó wà nínú palace tí mo imprison ara mi tí mo jókòó sínú àbí tí mi lọ anywhere ó lè máa wà satisfied. ó gbà tó bá jẹ́ pé imprisonment yẹn ló máa jẹ́ kó wà back to your senses then I subscribe to it I think it's a better option. olórí ẹ tún gbọ́ nǹkan tó sọ àbí ẹ ń gbọ́ nǹkan tó sọ if at all tí kábíyèsí bá fẹ́ bá mi sọ̀rọ̀ I mean sorry for crying out loud why tí wọ́n ṣe lè pè mí privately kọ́jà bá mi sọ nǹkan tó bá fẹ́ bá mi sọ wá jẹ́wájú àwọn olóyè wọ́n ṣe insult mi lọ́yẹ̀ embarrass mi. shut your trap. ṣé àwọn olóyè tó ń sọ̀rọ̀ pa adé adé adé adé kindergartens tell me tatas ni wọn àbí ọmọ kékeré tó ń lè bí ẹni they are old enough to be your parents yes they can he can father you so if you were in your right sense, tí o rí ẹ if you are not a good compo not a neat nitwit a scallywag tí wọ́n kọ́ ẹ dáadáa tó dẹ̀ gbẹ̀kọ́ you will not behave like that tí díẹ̀ máa fi ṣí sísá tí o lè fẹ́ wọ́n síbi tí ń gbé behave like a royalty you are not anything near it and I don't like it let me warn you if you continue like this tí o change ìwà ẹ̀ tó this your stubbornness and your waywardness will lead you to your peril and I promise you that. olórí ẹgbẹ́ o ẹgbẹ́ mi kọ́ tó sọ ẹgbẹ́ bó ṣe ń sọ ọ̀tún mi o èmi ni mo ráyè tí mo bá yẹn jọ. I've had enough of all this. I've had enough. Titola, come back. Leave me alone. I said, come back here. Open the gate for me. Hold on. Ìkejì. Adétọ́lá. Adétọ́lá. Ṣọlọ́mọ ẹ̀, you better talk to him. Come on, ẹ̀ dáadáa. Because show it. He's very lucky He's a very very lucky boy tó bá kémi ṣe kábíyèsí ni tí mi will mú báyìí rẹ̀ tí mo jẹ́ my normal self on me now I will shoot him. yes I will kill him lẹ́lẹ́ mo bi I will kill him and there's nothing nobody can do about it. kábíyèsí kábíyèsí fi hàn án jọ tó lọ orí adé bẹ́ẹ̀ yẹn jọ. èkó tó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti adétọ́lá yóò dáa kò bójúmu rárá ẹ báwo la ṣe máa gbọ́ wípé kábíyèsí àti ọmọ wọn wọn jọ ní àwọ̀ bíi ilé inú àfẹ́ kò bójúmu ẹ ṣe ló máa rò bí ẹnu kábíyèsí ó ka ọmọ ẹ mọ́ ni ah, ilé yóò bójúmu lórí ẹ bá sọ̀rọ̀. ẹ ah, bá sọ mi tó ti gbọ́. My king. Táìmù ló wá to lánàá. Ṣé lè bílíf tó pẹ̀lú mo ṣe ń rush lánàá? Táìmù àìmọ̀dé ni. Kọ́rí lásìkò yẹn máa dùn. Ah, Àwọn owó lò já rẹ̀ ní Madam ṣé ti ṣe iṣẹ́ tí mo gbé fún Yes ma, mo nate. Okay. Yeah. Babe, bá mi send um, breakdown sí mo fún ẹ ṣé mo rọ bá omi ò fẹ́ kí ó bèrè ọ̀dọ̀. Bóyá ẹyá dá mi oh. Okay. Okay, ọ̀gá àti ìṣe ẹ̀sìn. Ọ̀gá Hi girls. Ah, ẹ ká sí wọn. Sorry, ṣọ́gà yín wà lọ́fíìsì ẹ wọ́n wà nínú ọ́fíìsì ẹ jẹ́ kí n bá yín sọ fún wọn pé ẹ ti wà round. ọ̀ọ́ no na i'm not here to take much of his time wọ́n gbé lunch fún un. okay ma bọ̀dà. all right. yes ma. okay yes ma. ee eh, bó ṣe ń wò bíi pé kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí la máa ṣe ń sìn. ẹ màmá dẹ̀ ti ẹkọ wọlé o. pásítọ̀gà wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nísìn máa pretend mi pé mi ò mọ kankan ni o. ọ̀dẹ̀ ni ẹni ṣé kí n dì wọ́n mú kọ́ máa wọlé. madam gbogbo wa lájọ wà ń bí ìbàdí gbogbo wa lájọ máa forí ko kò sí problem ò ń ṣiṣẹ́ kò jẹ́ kí mi lọ mi ráàyè gbogbo nǹkan tó ń ṣe. o sí bíbà o travel out ni idiot lélẹ̀ owó bá mi gbé fáìlì mi wájọ kí ló ṣe lè. kí wọ́n gbé lọ́ọ̀ṣọ́ fún so kí wọ́n á drop blood fún ṣé o ò mọ bó ṣe ń kanlẹ̀ kan ọ́fíìsì kó tó wọlé àbí o gba ọ̀dọ̀ sẹ́kẹ̀tì mi kọjá. nínú ọ́fíìsì ẹ̀. nínú nínú ọ́fíìsì tiẹ̀. Zenga imayilega Zemayerewu mingare yẹn ah, o. no no no this is not right. èmi mo lọ́fíìsì mi náà. ayé ṣe rí ni ìyàwó ìwọ náà kó kàn ṣe bí by no it's not it is not right. ìmísí ọlá no I can't take this no. ìmísí ọlá o ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá. Who's there? Who's there? Who you? Who you? Kíni ìwọ lò sí? Kíni ò ní ṣe? ni? Bó lọjà? Kíni? Kí Lọ́nà wo? Bí àwọn àti màdàmú ti dé. ṣé kí màdàmú wà lé ẹ̀mọ́ ni ṣé kọ́ mọ́ wà lé ẹ̀mọ́ ni oh. <coughs> màdàmú to ti dé tipẹ́ nígbà màdàmú dé gan àwọn ọ̀rẹ́ wọn tún dé bó orí lẹ̀. mo dárò mi kí wọ́n máa fi bá yìí. ẹ kí ló lè tó yìí lọ́mọ kú mọ́ ẹ lọ́wọ́ ni. ipò mo wá kú mọ to tó fọ yìí tí wọ́n sẹ̀ mí kọ́ sẹ́ni mo ní fọ́ọ̀mù kí ló dé dá pè mí. lọ́nà ṣé wọ́n sọ fẹ́mi tẹ́tẹ́lẹ́ pé kí n kọ̀ tí màdàmú bá lé ní àbáwò sọ́ọ̀fọ̀ ah. ọlọ́mi ọlọ́jà ọpẹ́ kí n tèmi sọ́ọ̀fọ̀ ah. ọlọ́mi kó tó lọ ah wọlé lọ ọmọ fọlọ́ọ̀sì yan nítorí ọba bá ń bẹ̀ o. kò mọ̀ mọ̀ ká. léwo sọ àfọ̀rọ̀ lọ mi níbi ló ti yí kọjá bíi kọ́bà nú abọ́ tó gbé gbogbo ẹ̀ lọ ọjà wọlé lọ. sẹ́ẹ̀rì ìkẹyọ̀ kan ṣoṣo ẹ̀ hmm. ìlọ́lọ́run fi lè jọ yín yá sí ń gbọ́ sẹ́yìn bí ṣe ń wọnú ilé lọ yìí tí mọ̀dàmú bá ilé sọ̀rọ̀ sí mi tó bá mọ́lẹ̀ lè bú mi. Ah. Ah. ó lù tiẹ̀ padà àbọ̀ sọ tiẹ̀ padà. ìdáná lè nù ẹ̀jẹ̀ ń tọ́nu kódà ẹ̀ ní jẹ́ dò ọpọlọ yìí ti lọ́nù. ẹ wá wá wá wá wá wá wá wá wá wá ẹsẹ bó gbogbo nǹkan ni mo fi báyà ṣeré ọ̀rọ̀ olóúnjẹ mi ò fi báyà ṣeré o ọlọ́run ní ti bí ọmọ mu yẹn ẹ má ti bí oúnjẹ mú mi o ẹ má ti bí oúnjẹ mú mi o torí mi ọ̀rọ̀ ṣẹ́ ń bọ̀ lọ́jà tó tẹ̀mí mọ́lẹ̀ ń bí báyìí tó o gbé gbogbo tó ẹ kó jẹ́ tèmi tó o gbé lọ́jà tó o lọ lè gbá fáwọn ọmọ sẹ́yìn tó ń tẹran ọ̀rọ̀ pé kí ló pẹ́ lómi dùn sí lọ́mọ lọ́mọ lọ́mọ bá ara ẹ̀ fà. who's there again? who you? nobody. kí ló ṣẹlẹ̀. ìmísí ìmísí. Ah, ah. so tábà wá ẹ wá ń sìn á ní rí ẹnìyẹn o jọ ṣó o lè rántí the last time tó ti wá kí wa ẹ ó ti pẹ́ gan-an tá a ti rí ẹ o àbí. ẹ ǹlẹ́ àǹtí ìmísí àǹtí ìmísí ìyàwó rere lọ́dẹ ọkọ ẹ bọ̀ òótọ́ ọ̀rọ̀ wà nǹkan tí yóò ti ń sọ náà. Ah ṣé nínú ara ẹ̀ wọ́n náà check inú ara ẹ̀ ṣó lè rántí last time tó wá kíkan náà méjèèjì hmm? mo jẹ́ ìsàn kan fún ẹ tó o bá fẹ́ bá wa rìn mọ́ o jẹ́ tètè yà sọ fún wa kí ah, a ah, lè gbélé wa ah, eh, torí kankan ilé tiwa kò ta wá ń dì. Hmm, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má bínú náà ṣé ìdọ́rẹ̀ ṣe wá lè tó tó lè tó yìí eh? Eh, ẹ má bínú náà ẹ̀yin náà yẹ mọ kúkú ìzí ìlú ọkọ kéèyàn wà ìlú ọkọ kéèyàn máa fẹ́ tọ́jú ọkọ tọ́jú ọmọ máa lọ síbi iṣẹ́ máa délé lálẹ́ máa tún ní mo fẹ́ ṣe dínà fọkọ mi fẹ́ ṣe dínà fọmọ mi ṣé ṣé kò ìzí ẹ agbára mélòó mo ní ẹ ṣé kí n pera mi sí twenty four ni ẹ má bínú i'm sorry. kò tiẹ̀ lè tó yẹ tó dé. ẹ pẹ̀lẹ́ yìí mo kú lé mọ̀dàmú ẹ̀yin ọ̀gá.

kí ló ní tó kàn láìkẹjọ ó máa ń rojọ́ ṣá. kẹlẹ mọ bínú sí mi. Ah, nǹkan ń ṣe é o tún ṣe sọ̀rọ̀ ah, ló láti àárọ̀ tó ti rọrùn ìgbà tó rẹ̀ ṣe ń dé tó wá ń rojọ́ òṣì kalẹ̀ bí nǹkan tó rọra kó ló máa lọ sí kíchìn kó lọ ṣe nǹkan tó fẹ́ ṣe jọ àmìwà ah, ẹ má gbàgbé láti lọ mọ́ wọn ní skul pọ́tà jọ ọkùnrin lóyún àbí kan ṣe léyìn abẹ́rẹ́ pé èèyàn tó lè pa mí gan mo gbà ilé ìfẹ́ pa mí ni. ó ah, ló pa ẹ́ àti rè. èèyàn ọ̀rẹ́ mi ẹ̀ẹ́dẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà a ti sọ̀rọ̀ yìí a ti sort out why you guys still like this. ó ti tán ló wà. ẹ ṣọ. ẹ máa wá kí n yẹn tún kọ. ẹ ìwé wa kí wa. Ah, kò sí wàhálà ṣó mọ nǹkan tá a bá ti rí ẹ a máa bìlíì pé lóòótọ́ ti wá kí wa. Eh. jẹ́kẹ̀. a ah, jẹun kankan. kí ló dé ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí wá ah, a sì parí ọ̀rọ̀ yẹn jókòó kẹ jẹun jọ̀ọ́. a ah. jẹun kankan a ti lọ hmm. kó lè gbé drink mi a kò ní ká sáré yọjú sẹ́yìn àwa ti ń lọ. àbí. àwọn bó ti jọ máa wá kí ó máa wá kí wa ẹ eh, wọ́n náà wá kí wa làwọn ṣàtò àti ṣe tiwa tó tó bá ti dé báyìí a máa fi pé gbogbo yẹ kó lè tó yìí o ìmísí ọlá Yésúndé ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ìmísí ọlá. ọmọ no thomas jọ kí ni rubbish tí mo rí tí wàá ti staff ẹjọ ń ṣe lọ́fíìsì no thomas. Thomas. rubbish. ìwọ wá sọ́fíìsì tèmi ṣé mo invite ẹ àbí èmi àti ẹ pa iṣẹ́ pọ̀ dá mi lóhùn now kí ló wá fún ilé country yẹn láti wá sọ́fíìsì mi unannounced now secretary tó fi sọ pé òun dá ẹ dúró kò má já wọlé kò já wọlé àyẹ̀wò àpò ẹ̀wọ̀n ni. Thomas why why you do all of this kí ni mo ṣe fún ẹ tó mo ṣe nǹkan tó ṣe fún mi lọ́fíìsì ẹ ṣé wọ́n lè gbà rẹ̀. má má sọ̀rọ̀ o ti gbọ́ tó o gbọ́. Try ló ṣe kí this marriage ah. me my husband was not like this before ajemi. èmi sí ọlá <laughs> èmi sí ọlá Thomas èmi sí ọlá <gasps> èmi ti bàjẹ́ kí ni mo fẹ́ ṣe olóòrùn èmi sí ọlá o èmi sí <gasps> ọlá o èmi ti bàjẹ́ olóòrùn mo sì fẹ́ pa mí olóòrùn sì fẹ́ pa mí ọ̀nà o èmi sí ọ̀la èmi sí ọ̀la èmi sí ọ̀la èmi sí ọ̀la o. Hello, they do that now. I mean, the uh, yeah, come here, wow, you be sure guy now. Ó ti yé báyìí, pàdé mi. And I so, I saw, I so, I saw, I so. All right, okay o ti hear na na me dey here anywhere wey i dey go dey lively we go ball ah you know o ti hear o ti hear àṣekí láti kẹsẹ̀ arobi fọdọ abẹ ìwádìí ṣiṣẹ ìlànà ètò ẹyin náà nà mọ nígbè pàdé ìlóyà gbẹ̀mú gbẹ̀mú abẹ mo kọ wọn fún yẹn ọ̀rọ̀ àìlọ́dẹ̀ tọ̀ ìlọ́dẹ̀ tọ̀ ìlọ́dẹ̀ tọ̀ ìyàwó gbogbo gbogbo gbogbo. yín. tí bá gbé wá sí ibà tí mo bá fi ń mú un ló <laughs> máa fọwọ́ ẹ̀ ṣe. máa rọ̀bà yẹn of course. <laughs> n tó gbàgbé wá sí ibà mi níjọ. Mm. okay Hello, ló i'm tired. Oh. èmi sí ọ̀la yìí. nítorí mi.

Ǹjẹ́ kùn? Ah, gba olúwọlé. Just now. Ah, I'm not crying, I'm, I'm fine. Everything is okay. So, kí ló ṣẹlẹ̀? Why are you here? Ọmọ tètè ìṣẹ́yìn àti dáàdì tó ń jà. Àti daddy? No. Okay. You caught me. They're actually tears of joy. Tears of joy? Yes. Tears of joy. You know, I am just using this to say a very big thank you to God for giving me a lovely doctor like you and a darling husband like your dad. If dad is such a darling husband, yes. you think your daddy man all the time. No, him àti daddy ọjà o. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ nínú marriage To máa ń jẹ́ kéèyàn wà bothered like not too much. She you understand? But I am promising you that we will get it all sorted. We'll be fine. Are you okay with that? Eh, kí ló ń Assignment ẹ̀ kọ́. Where is it? Go to your room and bring your assignment. Èmi Fẹ́mi má gbọ́ ti ẹlẹ́gàn. Fẹ́mi má gbọ́ ti ẹlẹ́gàn. Fẹ́mi má wò bẹ́ẹ̀. I need you God, I need you. I need you. Fẹ́mi má gbọ́ ti ẹlẹ́gàn. Fẹ́mi má gbọ́ ti ẹlẹ́gàn. Ṣèmi àyè ń yá. Tí a bá ti dé pàtì, tí gbogbo èèyàn bá ń dìde tó ń buyì fẹ́ni tó látọ́ sí tó ń buyì fórí adé ajíkò tẹ̀tẹ̀rẹ̀ síbẹ̀ ni agídí ló máa fi rọ́ dìde láì ṣàrọ̀ à ẹ má jẹ́ káwọ́ ọ̀rọ̀ yìí ràn kó má dìgbà tí ò ní dìde rárá mọ́. etí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ọba tẹ̀yìn ń sọ̀rọ̀ yìí baálẹ̀ ni kì í sọba ẹ torí pé gbogbo ọba tí bá ń dáadé kọ́ lọ́ba o ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èèyàn jẹ́èyàn lọ bẹ́ẹ̀ kẹ́ ọba jọba lọ ìran arọ́ba fún kẹdẹ̀rẹ́ ọba ó parun wọn ni o ẹ má jẹ́ sọ ṣe rí ọjọ́ tí ó bá ṣe é bó tó ṣe láṣẹ tẹ́ fúnra lára ẹ̀ àhà èmi mọ kábíyèsí ta ni òun fúnra lára ẹ̀ yóò forí jóná jẹun yóò gbọ̀nra rẹ̀ bẹ́ẹ̀ mo sọ. <laughs> àbí kábíyèsí. ẹ̀yin olóye ẹ̀yin olóye kí ló dé tẹ̀ ń finú mọ́rọ̀ tí kábíyèsí ò kàkún kí ló dé ẹ ẹni tọrọ tábà ó lọ́rọ̀ ń káwọn lára èwo wá ń tí yín ẹ ń fẹ́ ọ̀rọ̀ lójú ẹ ń fẹ́ lójú bó ṣe yẹ lọ kí ló ṣẹlẹ̀. Ah. Eh, my king ẹ eh, èmi ò bá dá lábà ẹ pé ká pààrọ̀ kò sí kó lè tọwọ́ mọ ẹ̀ bá ṣọ my king. Ah, àròkò nígbàwo sígbàwo ká máa kọ̀wé ránṣẹ́ sí pé èèyàn ń fojú dọba wa kó ṣe tó mọ̀ pé ó kí n tóun ṣe ò dáa n tó gbìyànjú àti ni pé kí kábíyèsí ó kọ lẹ́tà pé tọ̀ n tó ń ṣe ò dá o ah, ah. ebi ìgbà tó ń wọ́ kábíyèsí ńlẹ̀ ni ẹjọ́ dìgbà náà ló máa tó mọ̀ pé bàbá ìtẹ̀rọ ìjọ ọwọ́ tí ó pàdé létí ẹ̀ yóò ju tara bí tó ṣe wèrè lẹ́nu géètì lọ ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin olóyè ẹ̀ gbọ́ pé ọ̀rọ̀ tẹ́ sọ yé mi irọ́ ni à ń pàrokò àbá pàrokò ẹ wò òsì ló já òṣèré jánà ìjọ tí òṣùwọ̀n ẹ̀ bá kún àkọwọ́ sílẹ̀ <laughs> ohun tí ó bá ṣẹlẹ̀ ń dọ̀yẹn ẹ̀yìn gan ẹ̀ bá bẹ̀bẹ̀. <laughs> kábíyèsí ẹwọ ilé lásán ẹ pàdé bó bá ti wù yóò jẹ. who dey read. man man nego. What's up? My G. Did you just call me G? Alpha. Alpha. Ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ló dé gan. Ìwé ìgbà ìwọ quiet báyìí ṣá. Ìwọ́n tíwárì ni mo wà. Ah. Are you insane? Ọlọ́run má jẹ. Ọlọ́run You call my palace a mortuary? Ẹ gbà mí. Ẹ tó sùúrù. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Ó wọlé sí ní ìsìn tá à ń ṣe mítì ó ní rírà ní mọ́ṣúárì àjọ àjọ àjọ ń nọ́mọ̀ àwọn. tẹkinọwọ tó ń yẹ. olórí ilé ìṣá. Ah. ẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ olórí díẹ̀ díẹ̀ olórí iṣẹ́ ọjà ni iṣẹ́ ọjà ni eh, olórí tí ń jọ wọgé lójú ẹ̀ ọjà ni ọjà ní bẹ́ẹ̀ bá gbọ́jà gbogbo nǹkan ni ó máa lé lódì lódì ni ó máa jọ lójú olúwẹ̀ yóò máa jọ kábíyèsí o. ẹ wo ẹ máa rí ro kábíyèsí ẹ máa rí ro ẹ gbọ́ èèyàn ń gbà nǹkan mọ́ra ni gbogbo nǹkan àgbà gbà èèyàn ò ní jẹ́ kọ́rọ̀ ọ̀hún ó gbólú ẹnu ni ẹ ẹ mọ ọkàn tàbí kẹ́ ẹ dé mọ́lé kẹ́ ẹ tì mọ́ yàrá kẹ́ ẹ má jọ máa jáde lóko gbà. ìmísí olúwa ọdún wo ló fẹ́ ṣe gbogbo ilé dà ọdún wo ló fẹ́ fi ìyà jẹra ẹ̀dá ṣó nígbà tí arákùnrin tó bá lù ẹ́ títí títí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ kó tó mọ nǹkan tó kàn lọ́rọ̀ ṣé dandan ni ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ lọ́kọ ní ayé ni kí ló lè tó yìí ọmọ kékeré ara ẹ look at you no look at yourself take a good look at yourself wo bó ṣe rí wo bó ṣe gbó wo bó ṣe kó kalẹ̀ gbogbogbò ojú ẹ ló dàbí máàpù nàìjíríà kí ló ṣẹlẹ̀ ah èmi ò mọ̀ rírú ọlọ́run ọba rí o ilé yín tó ti jẹ́ pé ilé aláyọ̀ ilé aládùn ni ó wá di ilé ìbànújẹ́ màá lé nípa lọ́la jọ tí ojú ọ̀hún ò bá fọ́ ṣé kò ní máa wò bálabàla ni ah èmi ò sọpọ́ọ̀tì gbogbo eléyìí o mo dẹ̀ ń sọ tèmi o mo ń sọ tèmi o tí apá ò bá ṣe é ṣọ̀yàn máa ń kà lérí ni o tílé ọkọ ò bá ṣe é gbé òde wá nǹkan míì ṣe ṣé dandan ni ṣé dandan ni kó wá kú sílé ọkọ ni mi ilé fọkàn mi lẹ̀. bẹ́ẹ̀ ni èèyàn tí mo bímọ fún kí n filẹ̀ kí n máa wá lọ sílé ọkọ kan sí kan kí n máa bímọ kiri àǹtí mi ẹ dá mi lóhùn náà ṣé yẹn lẹ́bẹ̀ẹ́ kí n máa ṣe kiri ìwọ mo dẹ̀ ti sọ fún un ọlọ́pàá mi ò burú tó bẹ̀ ṣe ń wò rí àǹtí mi tó ṣẹlẹ̀ the last time tẹ wá sílé wa yẹn ó ti apologize ó dẹ̀ ti lọ ó ti láti gbàgbé ẹ̀. ó ti apologize. bẹ́ẹ̀ ni. pẹ̀lú adúgbò àti tó gbé fún ẹjọ́ yẹn ó apologize ó ti ẹ̀dà bẹ́ẹ̀ ni pé gbogbo lílù yẹn ó ti bá ẹ lára mu gbogbo ìyá yẹn ti bá ẹ lára mu àbí ó ti di mọ́ọ́lí sí ẹ lára gbogbo ẹ ti lẹ̀ mọ́ ẹ lára ó tiẹ̀ feel pain yẹn mọ́ tí ò bá ṣe é pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọpẹ́lọpẹ́ bí mo ṣe rìn sásìkò níjọ yẹn ṣé mo mọ nǹkan tí ò bá fi lílù dá sí ẹ lára tó jẹ́ pé bí mo ṣe wọlé báyìí gbà ló gbégbà tí fún ẹ Ọlọ́run mọ nǹkan tẹ́ jọ́ fà ṣé bí torí pé mi ló ṣe sórí ìgbà tí tó kọ́kọ́ gbé fún ẹ bí mo ṣe wọlé ńjọ́ yẹn ara mi bù máa ṣọ ni tí ò bá ṣe wípé mo try láti control ara mi ńjọ́ yẹn bóyá ọjọ́ yẹn ni ìgbà ti fi ọlọ́pàá arrest ọkọ ẹ̀ kí ló dé ṣé wọ́n máa ń sun ẹran mẹ́ran kí kankan kan pa ni ṣé kò láàbúrò ò lé ni kí ló dé tó fẹ́ ṣe é léṣe fún wa ó wá sọ wípé ó ti apologize ọlọ́wọ́ jàrí nǹkan tí ò dà tó bá lù ẹ̀ lù ẹ̀ lù ẹ̀ lù ẹ̀ títí títí títí tó lóde ẹ̀ tó fi wọnú kòtò lọ ṣé mo lọ máa apologize nídìí sàárì ẹ̀ ni àbí ṣé nǹkan tá à ń sọ ìlà máa sọ ni. àǹtí mi àǹtí mi ó tún fi pọ́pọ́ mi ò burú báyìí hmm. mi wà nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nǹkan tí Thomas mú lọ́jọ́ yẹn mo wá ṣọ́ọ̀pù kò mú rí it's hmm. not like him kò ní ever raise ọwọ́ ẹ̀ sókè kò fi gbá mi i don't understand èmi fúnra lára mi mo sì máa rò pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe Thomas ọ̀rọ̀ yẹn mi nǹkan fẹ́ máa jẹ́ kó máa ṣì wà lórí mi ni kó mi ò ṣe bẹ́ẹ̀. kàyí ìmàjì báyẹn pa ẹ́ ló jí padà ah, o tún ṣì ń dífẹ́ǹdì ẹ̀ náà kò ṣèyàn bẹ́ẹ̀ ó mọtí ni ó ṣe gbá ó ṣàwo ni wo owó tí mo ní ni mo yá yìí kò ń ṣe dandan lèèyàn fi ń gbélé ọkọ kéèyàn wà láyé kó wà láyé kó wà ní àlàáfíà tó péye ó bẹ́tà jù kó wà nílé ọkọ pẹ̀lú ìnira lọ èmi ń sọ tèmi báyìí o. tí mi èmi mo wà nílé ọkọ mi kò sí wàhálà èmi mo dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi kò sí kankan we are fine we are doing so well. I can see that you are very very fine pẹ̀lú gbogbo ojú ẹ̀ àtẹnu ẹ̀ tó wù yìí eléyìí tí mò ń wò lójú ẹ̀ yìí fresh wound. eléyìí àǹtí mi tó ń múná lọ lójijì tí mò ń dáná lọ́wọ́ tó mi dálẹ̀ tí mo ṣubú. ìmísí ìmísí olúwa bá ṣe ń gé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bọ̀ nǹkan bẹ́ẹ̀ ló ń jọ́bọ́rọ́ ló ń jọ́bọ́rọ́ ló ń jọ́bọ́rọ́ ló ń gbè lẹ́yìn ọkọ ẹ ló ń wá oríṣiríṣi excuses tí ò mú tí ò lẹ́sẹ̀ lẹ̀ ló ń wá fún. kò sí wàhálà mo wí tèmi mo ṣáà sọ tèmi mo sọ tèmi mo sọ tèmi o mo sọ tèmi o mo sọ tèmi. he's a very nice man ẹ̀ dẹ̀ mọ ní àǹtí. mo ti gbọ́ tiẹ̀ mo ti gbọ́ tiẹ̀ kí ni kí n bẹ wá kó jẹ. àǹtí mi ṣé wo táìmù ọwọ́ yìí. kí ni. <laughs> mo ní láti máa lọ ní ọ̀dà fọkàn ó ń jẹun ẹ mi lè dúró one minute mo bí mo ṣe wà. kò sí wàhálà. ètò jẹun lọ́dá náà fún un ó ń jẹun tà. òtí ọṣẹ wà á dẹ̀ dúró kí n sìn ẹ́. mi jẹun àá jẹun tètè lọ sóúnjẹ fọkàn mi àti. má pè lórí fóònù èmi sí yọ̀dá o. ẹjọ máa fẹ́ yan tí mi. èmi sí yọ̀dá o. èmi sí yọ̀lá. èmi sí o. èmi sí yọ̀lá. Yeah, who's there? Come in. Àǹtí máa oh, ronú mọ́. Oh, Tẹ́ni, báwo ni? Fine. Kí ló ń ṣẹlẹ̀? Oh, <laughs> ah, eh, Fún torí nǹkan tó ń lọ láàrin ìwà àti òun wá bá ìsìnkú mo lè fẹ́ kó fi ṣe ohun inú mi ò dùn mo lè parí fún ẹ and again ilé ọ̀gá ó ti ń dàrú ní ọjọ́ yẹn tí ìyàwó ọ̀gá wa ìyàwó ọ̀gá ṣe jáde lọ́jọ́ yẹn bí mo ṣe rí ojú wọn ló ń fún mi concern oh, inú mi ò dùn pé kí wọ́n á àìsàn má dùn. <laughs> Tẹ́ni ó dẹ̀ wà lára àwọn ẹni tí mo nífẹ̀ẹ́ jù nínú ọ́fíìsì but mo are surprised pẹ̀lú nǹkan tó sọ kalẹ̀ yìí. Can I ask you one question? She ọ̀gá ló wá sọ fún ẹ pé èmi ni mo ti ra mi Yeah, because still wọn bá ń tò wọn you what I mean? Babe, don't even try to pin the blame on me. Okay? Blame the wife. Because if the husband is happy at home, wọn ò water. wòta. Jẹ́ kó yé ẹ bẹ́ẹ̀ yẹn. <laughs> Hey please, ah, just shut it. Get up. Stand! And leave my office right away. Idiot. Ọ bó ṣe Can you just imagine? Ah! Oh, ah. advising me. Because you Nǹkan tí oh, pè sí, ó dẹ̀ ń ṣe ṣuṣuṣuṣuṣu. Can you just imagine? Mrs. Advisor. Yeah! Oh! You want it? Can you imagine that girl wá advice èmi ẹ̀? Èmi fọkọ lọ́kọ o. Géèmì má dalé onílé rú Imagine. Ah! kí ni títí ẹ pẹ̀lú pé òun fọkànlọ́kọ̀ ó dálé onílérú. ọ̀dà. kí ló dé òun ló máa rí gbà òun ló máa rẹ everything tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun kó máa ń ṣojú ẹ̀ ní babe kan tó wá nídìí ewúra á rí nídìí akọ̀ṣe. jóná báwo ló ṣe mọ nǹkan tó wà nínú mi ni because I will so deal with her máa jẹ́ kó mọ owó èèyàn tí mo jẹ́ <laughs> ó wá advice me <laughs> Mrs. adviser. anyway kọ́tẹ́mi tẹ̀ wá rí ẹ fún tẹ́lẹ̀ tí bẹ́ẹ̀ tẹ̀ bíi pé tá à ń lọ ṣó gbàgbé birthday. Please, I'm not in the mood. We'll talk about that later. I'm not just in the mood at the moment. Ṣé torí ẹ Get ṣòfò? Gíwọ̀n yẹn dẹ̀ show for me. As in no show for me now. Wọ́n wo wọ́ọ̀rọ̀ tó ń bá mi sọ now. I'm so angry right now, please. Why am I so lẹ́yìn. later because ó tẹ̀ sí change mood me. I'm, I'm not in the mood at the moment. I'm not. Àkókò ti tó, àǹtí ronú. tẹ̀ gidigidi ronú sí ibi ọ̀rọ̀ ti wọ́ wá o mọ̀dẹ̀lẹ̀ máa jìnnà mọ́. Well, oh, okay. I'm talking to you. Baby, Maybe no. I'm stuck in traffic ni eh, I'm sorry. Me, my traffic came up pọ̀ me. Oh come, you mí gan mi, you understand? there's nothing I could do. Òní mi ò fi oúnjẹ jẹ. Ẹ mú pé gbé mi gbà tí mò ń bọ̀ náà. Tó wá ní yẹn, dáàdì ní yẹn kóun serve àwọn òun, kóun má fún oúnjẹ, kóun má fún ẹ lóúnjẹ or something. But that's not a problem. Let me get you something ṣé yẹn ló fà á tí mo fi pe fóònù ẹ títí títí títí títí títí títí títí o ò mo tún máa padà pé o ti switch ẹ off. bèbè òun náà mo ṣàlàyé fún ẹ mi tiẹ̀ mọ̀ pé òun pè mí o mọ̀ máa ṣàfèsì ibi tí mò ń lọ ni mo kàn rí reflection fóònù tó tàn sí mi lójú ni mo fóònù báyìí ọkọ mi ti ń pè mí mo yẹ ní kí n gbé báyìí fóònù mi kàn kú ni àfi tí bá délé náà mo lè charge ẹ má bímọ i'm sorry. láàrin mi àti ẹ aago mélòó máa ń kú ni. five max six. okay five. aago ń bọ̀ ni. gbogbo náà mo ṣàlàyé fún ẹ mi mọ̀ pé traffic máa ń mú What are you talking about? Ibo mo yà sí. Traffic ló jẹ́ kí n pẹ́ ló jẹ́ kí n pẹ́ wọlé. Ṣé bóun sọ fún ẹ yìí? I am sorry. Bẹ́kẹ́ ni. Traffic ló fa. Tó lé o mọ́. Ṣé mi ló lé o mọ́? Ah! Ẹ́ náà wo mo di ojú mi sìn kí tó là mo fẹ́ bá oúnjẹ mi lórí ìdájí tébù yẹn sìn. Mo ń dúró di ẹ̀. Now! Now! Okay. Ah, ìyà jẹ mí. Ọmọ sí ọ. Ìmísí ọlá. Ìmísí ọlá o. Idiot ìmísí ọlá o. bó ṣe máa bẹ̀rẹ̀ lánàá nìyẹn. ìmísí ọlá ìmísí ọlá o fẹ́ gbogbo àṣẹwó lójú pálí. ìmísí ọlá o. wọ́n bá mi bẹ̀. ìmísí ọlá o. mò ń ka o one two three kò ní ẹni dání tẹ́ fún mi. mò ń kà ń tẹ o. ìmísí ọlá o. ẹ kábíyèsí. ọ̀tún wo inú mi ò dùn ṣé o mọ̀ pé nínú gbogbo àwọn ìjọ yìí pátápátá ìwọ ló súnmọ́ mi jù. bẹ́ẹ̀ kábíyèsí. ó ní mo ṣe rò pé kí n sọ̀rọ̀ yìí fún ẹ. torí ọmọ mi adétọ́lá kò múnú mi dùn rárá rárá rárá rárá àbí báwo náà ṣe ń kẹ́ ọmọ tí mi ò kẹ́ gbogbo ọ̀nà tí a fi ń jẹ́ kí iná ọmọ ẹni dùn gbogbo ọ̀nà ẹni mo ti gbà pé kí iná lè dùn. bẹ́ẹ̀ni kàbíyèsí ẹ ń gbìyànjú. ṣé wàá yẹ kí ó máa fojú mi ráre kó máa bà mí nú jẹ láàrin ìlú. kò dàbẹ́ kò dàbẹ́ kàbíyèsí kàbíyèsí kò dàbẹ́ àmọ́. ọ̀nà tí màá gbé gbà ò mi mọ́ o. kàbíyèsí nǹkan tí mi lè sọ ni wípé kàbíyèsí ẹ máa fọkàn ni o ẹ ti attach much importance sọ̀rọ̀ Adétọ́lá ọmọ yẹn. <laughs> ọ̀rọ̀ yóò dẹ̀ ń ṣọ̀rọ̀ tó le kò sí bó ṣe lè ṣe ṣe ṣe ṣe ṣe ẹnu náà la máa fi bá sọ̀rọ̀ kábíyèsí ah, kò ṣáàrí bẹ́ẹ̀ ńgbà tó dé láti amẹ́ríkà it wasn't like that bó wà láńre ẹgbà tó ti dé sí nàìjíríà tó ti ń bá àwọn ọmọ ṣẹpẹtẹ rìn àwọn ọmọ yamayama tó ti ń bá wọn mix up èmi believe pé àwọn ló influence character adéṣọlá ò jọmọ bẹ́ẹ̀ ẹgbẹ́ mú kọ́ta máa ṣe kábíyèsí ẹ fọkànbalẹ̀ ìkọ́kọ́ gbúdọ̀ ṣe yín o ẹ gbúdọ̀ ní high blood pressure kábíyèsí and eh, èmi tún rò wípé eh, ẹ̀jẹ̀ ọ̀dọ́ tó wà lára ẹ̀ ló tún affect ẹ̀ náà. Ah, ọ̀tún eh, kí ló ń sọ yìí ẹ̀jẹ̀ ọ̀dọ́ bíi ti báwo ẹ̀jẹ̀ ọ̀dọ́ adétọ́lá lọ́mọ tó dàgbà bẹ́yẹn kọ̀lọ̀tọ̀ gọlọ́tọ̀ ara ẹ̀ tí ò ní ròhùn ẹ̀jẹ̀ ọ̀dọ́ kọ́ ah, kábíyèsí bóyá kí n kú send ẹ̀pà lọ sí America because ah. best option yẹn right now ló ń lójú tèmi nílùú yìí. Ah, kábíyèsí e, e, èmi ò fọwọ́ sí kábíyèsí mi ò fọwọ́ sí i. Ah, ẹ jẹ́ kí ó wà ní sàkání yín kẹ́ máa rè tẹ́ bá tún ní ẹ máa rán lọ sí padà sí Amẹ́ríkà ah, ó dàbẹ́ ní pẹ́fẹ́ túlẹ̀ nìyẹn nígbà tó wà ní sàkání yín tẹ́ ń complain tí ò fún yín ní rest of mind tẹ́ tún sọ pé ẹ fẹ́ dá padà sí Amẹ́ríkà èmi ò lọ́wọ́ sí kábíyèsí ẹ jẹ́ kí gbogbo wa pẹ̀lú pọ̀ ká bá wí ọ̀rọ̀ ṣáà tóbi tóbi ká bọ̀ bẹ̀rù ẹnu la máa fi bá wí èmi dẹ̀ mọ̀ wípé lágbára àwọn alálẹ̀ lágbára elédùà ó máa change kábíyèsí ó máa change. Hmm, ó dà ọlọ́run àṣẹ eh, ọmọ tiẹ̀ ń kọ́ ọjà. <laughs> òun wà wọ́n ṣe parí ìdánwò gan nísìnyí ah. she's fine. àṣẹ igi ló máa ṣe. Ah, àṣẹ àṣẹ ẹ̀jẹ̀ ọmọ tẹ bí o náà brilliant <laughs> She's a brilliant girl. She can be seen. She can be seen. it's okay Okay, eh. ṣe. yes sir ṣé o fẹ́ máa lọ àbí ká ṣe fàájì díẹ̀. Ah, ilé ìjọba ti sọ fún mi àbí kí wọ́n lè. gbẹ́rì ẹ. tí kábíyèsí tó jẹ́ bàbá ẹ̀ ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ àjọ ọkọ mi ta ló wá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó má fi gbọ́ gọ̀gàn níwò òdìndín ọmọ kábíyèsí ìwọ ọba lọ́la tó máa jókòó síbi nígbà tó bá wá ń wo bàbá yìí báwo ló ṣe fẹ́ kọ́ńtró àwọn tó fẹ́ jọba lé lórí gangan ọkọ mi ọkọ mi tó o bá rìn dé òru wàá lọlé ijó bó o lọlé ijó wàá gbóbìnrin bó o bá tó wá róbìnrin gbé wàá wá yó bàbí wàá máa ṣe bó ṣe wù ẹ́ wàá máa dójú tì mí wàá dójú tì kábíyèsí wàá tún dójú tìra ẹ̀ ó dé jẹun torí ọlọ́run ó dé change for better no olórí ibi tí mo fẹ́ kó bọ́rọ̀ lọ́kọ́ ló ń sọ ẹ̀ olórí kì í ṣe pé kò ń change là ń sọ but àwọn ọ̀rẹ́ tó ń bá yìí ni kò ń change because àwọn ẹ ló ń kọ níkọ̀kúkọ̀ àṣà lè sọ pé bọ́mọ ṣe tó yìí kí peer pressure kó di pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ló influence behaviour ẹ̀ lọ́mọọba òun fún rẹ̀ lóyún la máa sọ pé kó ronú kó ronú dáadáa kó wò pé bó ṣe yẹ kó rí lílé kó náà lè ṣe bẹ́ẹ̀ wọ́n ló máa pé àrùn àti ọ̀dọ̀fín nínú ẹ̀ tó máa wo bó ṣe máa change lifestyle àtàwọn tó ń bá rìn if you do that i'm sure that you will be a better person you will change. kábíyèsí olórí. Mm -hmm nǹkan tí ẹ ń sọ pátápátá ni mo ti gbọ́ gbogbo ẹnu dẹ̀ ti gbà mo dẹ̀ fi ń aṣọ yìí wípé I'm going to change for good yes um, ẹ jẹ́ excuse me. náà àjọ wọn bá lọ síbi kan nìyà tó dáa dúró sí ládẹ́ kan. vex náà kábíyèsí àti ìyàwó ọlọ́kọ̀ ló ń ka àwọn sámọ̀ nǹkan tí ò wọ́n lódì ọlọ́wọ́. wọ́n kàn ń sọ náà ní pé kí mọ bí mo ṣe máa máa wà ìwà mi ò dáa àwọn tí mò ń bá rìn ń kọ̀rọ̀ bí. bàbá yẹ jẹ́. kábíyèsí ló kó bàbá rẹ̀ bọ̀ ewu ò dẹ̀ sọ fún wọn pé tó bàbá wa rẹ̀ mọ́ kí ló máa ṣẹlẹ̀ sí láì. kó lè wà ókè. ẹ lóò máa kú ni. azin kó lè wà ọ̀rà yìí. kó lè wà ọ̀rà yìí. kí mo ṣe ayé mú mi ó ti yá báyìí. ó ti yá àwọn ilé ìjọ. wọ́n gbé wọn sórí lẹ́wọ̀n ṣé kábíyèsí máa wọ̀ bọ́lẹ̀ ní mọ́tò ní tèmi wáyé. gbélé wa dání láti jọjọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ wá kí wà kò sí wàhálà. mi ò bèrè ẹpẹ lẹ́yìn dání ṣé ogun máa ń jíṣẹ́ fún ẹ pé máa bèrè ẹ I ask of you all the time. Hmm. bí a òun yóò jíṣẹ́ hmm. seriously. ẹ máa mú sí mi lórí ẹ hmm. bèrè mi ẹ bá bèrè mi ọkọ mi á sọ fún mi. mo bèrè ẹ. Ah. ṣé wàá ọgẹ. ó mú ọgẹ oúnjẹ náà tiẹ̀ gbà delicious náà. ọ̀rọ̀ nífẹ̀ẹ́. kí ló fẹ́ jókòó ṣe náà mo fẹ́ jẹun. mo fẹ́ jẹun níbi nísòro náà mo fẹ́ jẹun ní tébù tọrẹ mi wá tèmi àti ẹ̀ jẹun àti mo jókòó tì ṣé owó tí ẹ̀ orúkọ bóyá lè fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àfẹ́ kìtìkẹta gbò ni kí ni náà náà gbóúnjẹ lọ jẹ́ ń bò mí ó yẹ kó wọ́n náà yẹn náà ìgbà bá ń ṣe sọ fún wa. <laughs> All right now. Big, big, big, big, ni gbé gbé lọ́jẹ́ mi. Thomas, what's that? Ìyàwó ní ẹ ló embarrass bẹ́ẹ̀ lójú mi. Ìyá àwọn ọmọ ẹ̀, that's unfair. No, ṣe borí pé mi àti ìlànà tébù rẹ̀ cut to the man ló pé ọkùnrin ti excuse wa You want to tún wájú kò sí yóò máa wú ẹnu wa máa gbóhùn abẹ́sọ̀ yìí. ọyàn yẹn pọ̀ thomas yẹn pọ̀ yàwó lé ẹ ẹni tó bímọ fún ẹ tẹ́nìtì bá ti wà láàrin wa àti ẹ you settle it amicably kò ń ṣe tí èmi wa ń bí ah, that's too much. No, mi ò sọ fún wa àrùn àti ẹgbẹ́sẹ̀ tó mo tún sọ ẹ fún ẹ. now wait a minute wait a minute ṣòfin ìpè tó bá wá sílé mi mo lè báyàwó mi wí bẹ́yẹn lójú tiẹ̀. Thomas mo ti gbẹ́ àbí mo ti kọjá mo ti sọ̀kọ́ tí ó yẹ kí n sọ àbí. ṣé ń gbádùn jẹ. yeah mo enjoy mo enjoy yeah everything is fine. mọ́mí mọ́mí mọ́mí náà. Thomas mamu èmi sí ọlá o nǹkan tí mo fẹ́ ni èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá. tó o bá ti wọ̀ wá máa lè padà sílé ni o. Shout out, ṣáàrà àhúdọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n. mo fẹ́rẹ̀ ọkọ mi mo ní pé tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ni mo ṣe tó fi jẹ́ pé everyday ni mo ń jẹ̀yà lọ́wọ́ ẹ̀ please tell me mo ready láti change almost everyday I can't keep on with this possible èèyàn ni mí look Thomas tó bá jẹ́ kí heavy ní ọkùnrin tó ń jẹ́ kí inú mi kó máa tell me mo mọ̀ possible kò ti ṣe nǹkan kan tó yẹ pé ó ń jẹ́ kí wọn kó máa fẹ́ because bó ṣe máa ń ṣe ó máa dàbí pé ó around you at all ìyàwó ẹ̀ ni mo jẹ́ tí ẹrú tó mú I am your wife. Please forgive me. I am tired of all this. Are you serious? Oh, <laughs> it's your coming. Professor, baby, your bed what? This is our room, though ṣé o bá mi sọ̀rọ̀ mo ní mo ti gbọ́ ṣé mo sọ wá sọ síbi. Thomas àìpẹ́ ló sọ fún mi pé o bínú sí mi mọ́ pé a ti sọ̀ tẹ̀ náà why all this again. ṣé yẹn jọ pé ó yá sùn sẹ́gbẹ̀ẹ́. Thomas láti jọ ọjọ́ ìmú ti ń sùn guest room how long ni ma fi continue bẹ́ẹ̀ yẹn tí mi sọ pọ̀ mi jọ ọkùn fún mi lẹ̀. Thomas. Okay, uh, just this night. Mo ń tọ ìdájú. It's okay. Zinga mailega Maile mingare Tanga oma Yeah Ayé they are so dangerous Ìmísí ọlá Ìmísí ọlá o. ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o. kí ló ti tọ́mọ̀ sí ń ṣe mí báyìí mo ṣe fún thomas tí wọn fẹ́ rí mímí látọmọ this used to be our room ah ọlọ́run ló Uh-uh, baby. Yeah, I do. Kó job. Ó lè fi mí sílẹ̀ nínú ilé òde wá jókòó sí sí tí ó. Wọ́n sọ pé fẹ́ rest náà mo dẹ̀ kí n má disturb. Ẹ̀ẹ́ eh, ló ṣe fi mí nìkan sílẹ̀ nílé. Hmm. Ah, ah. Ọkọ kì í ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀, máa wà pẹ̀lú mi. Okay, ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ ah tired. àwọn apá hmm. kí ló fẹ́. fẹ́ bí báwo ṣé tí mo fẹ́ jẹ. iyán ni o. ẹ. ẹ iyán. Ah, ẹgbẹ́ lèmi ti lápá láti gúnyán pàǹdò ló máa jẹ. kí ló sọ. pàǹdò ló máa jẹ. èmi yìí mi kò possible ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe máa ń gúnyán yẹn fún ẹ nígbà tí mo strong dáadáa bẹ́ẹ̀ ni wọn náà ṣe máa gún fún un ah. kí ló ṣẹlẹ̀ apáta jẹ́ fi gúnyán. Ah. Ah, ẹ nà. six pack ló délé. ààrẹ ló pa pando ló máa jẹ mi lápá àti gúnyán pando ló máa jẹ. ìfẹ́ o. pando ló máa jẹ. àánú nà yóò bébè I don't want to stress the baby. o ṣe jẹ <laughs> ìwọ ọmọ ẹ ló fẹ́ stress kankan tó tó bá ṣe ń dé báyìí mm. kó jọ mí completely mi. Hmm? come again. èmi ló máa jọ. <laughs> pẹ̀lú gbogbo bí mo ṣe máa ń wọ́ kiri nílé yẹn tí màá ṣe so pẹ̀lú gbogbo ìyẹn lọ́mọ máa wá jọ ẹ́ mi ló máa jọ. má jẹ́ kí n tú àṣírí ẹ o ọmọ gbogbo yìí máa ń dùn o ó mọ̀ ọ́ o. ṣé kèmí náà ṣàyà ìbò ìfúnmá gbogbo tó padà sọ. kí ni wọ́n sọ. wọ́n sọ̀rọ̀ wá wọ̀ ní kékeré. ó sọ fún mi nípa mi tó ṣe ẹsẹ̀ tó òkè tó mọ ìtò kọjá ní kọ́mpáàdì. ṣojú house of love pátápátá mọ̀ pé à kó rí pé màdámù òun àtọkọ màdámù òun wá wọ̀ ọ́ màdámù máa ń kó ọ̀gá òun jẹ láti bẹ̀rù tó máa kó. wọ́n jọ ẹgbẹ́ ẹ̀ oṣù kó o mọ̀ kọ́ta máa ṣe. okay let's do it like this ó máa ju èmi facially stature everything ah. so àwa fi ìwà nìkan á fi jọ̀wọ́. kí ló ń sọ kí ló ń sọ. Ah bóyá máa rí yẹn ìta ìwọ ni kò máa rí kò máa rí mi lára ẹ. bébì gbàgbé bébì gbàgbé kò yí fún. àwọn pounded yam mo fẹ́ kò ṣe pounded yam pounded one. ẹ lè gan. bébì sún mi sún mi i'm tired of all this. Ah, ọlọ́run ìmísí ọ̀la thank you mo ní ìdílé ọlọ́wọ́ ẹ̀ṣọ́ help me to lay me go please I need you I need you I need you go that time. ìmísí ọ̀la ìmísí ọ̀la ìmísí ọ̀la àǹtí má ronú mọ́ òkun àtòdòye. máríyèlé kanṣu àjò láyé já o. sir sir kìlẹ̀ tẹ̀lé mi sir. Ah, kí ló wá ṣẹlẹ̀ jọ mọ́ mọ́ nǹkan tí mo ṣe ní ìjọ. o mọ nǹkan tó ṣe. èmi náà gbàdúrà kó mọ nǹkan tó ṣe. àmọ́ lọ́jọ́ míì tó bá rí àǹfààní àti ṣiṣẹ́ níléeṣẹ́ kan wàá mọ̀ wọn ara ẹ̀ mẹ́. ohun tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ ṣọṣọ́ ló wọ́n máa ṣọ́ o ò ní máa tẹnu bọlẹ̀ káàkiri inú iléeṣẹ́ yẹn kó máa ojú sí nǹkan tí ò bá kàn ẹ́ o ti bọ́ àti mo sọ fún ẹ ó dàbọ̀. I'm very sorry, ìjó torí ọlọ́ please sir i'm very sorry sir. ṣé kí n pe security kó wá bóńdè rẹ out ṣé ẹ ló fẹ́ kọ́ ẹ báyà sí. àkókò ti tó àti ronú ronú ronú jinlẹ̀ gidigidi ronú sí i. ìyá ara ti wá wá o. wọ́n á fún wọn ṣẹ̀ṣẹ̀ irọ́ ni wọ́n ní ṣe wọ́n á máa tẹnu bọ́ọ̀lù káàkiri pẹ̀tù lè ṣe wọn mi lórí. ẹ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ adéolú ẹ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ adégẹyè ẹ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá adétọ́lá ọmọ àlè ń sọ̀rọ̀ tí èmu ṣe ẹ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́. ẹ wo nígbà tí ọmọ gómìnà yọ báyìí. Ah. ariwo bá pọ̀ lọ rẹpẹtẹ pé ah, àwọn ọmọ àríró eléyìí rí o torí ìgbàgbọ́ wọn ni pé gómìnà ò lè wá ṣùgbọ́n mi mọ̀ bá ti wá òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó jọ wọ́n lójú ó yẹ wá o ó yẹ wá ah, tẹlẹ́gbọ̀n ló ṣe rẹ̀ ó yẹ wá ó yẹ wá. àbí bí kí ọdún àṣà kó sì máa ṣe rẹ̀ lójú ẹ̀ bí kò má gbàgbọ́ lórí ìlú ìlú ìlú ayé mi gùn <laughs> ah, ah, ah, ẹ wo ẹ wá mọ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí àfi bíi pé mo wẹ̀ṣẹ̀ mm-hmm. ibi mo jókòó sí báyìí làwọn èèyàn ti wá bá mi wọ́n mọ̀ náwó fún mi wọ́n mọ̀ náwó fún mi mo tún dìde sórí ìlú báyìí wọ́n náwó fún mi mo <laughs> bá wò <laughs> ó mo bá wò ó èmi lọ́dọ̀ mi bá wò lóbi àgbo. àbí wọn sí láàrin wa kì í ṣe pé rí bákan bẹ ṣe ń kọrin yẹn ó mórí mi wú àmọ́ bàtẹ débi orúkọ ọmọ Adétọ́lá ló jẹ́ kí ronú díẹ̀. ronú kábíyèsí ronú òsì lọ́rùn tí yín mọ̀ ó dáa bá tẹ̀ máa ronú Adétọ́lá tó jẹ́ pé lọ́jọ́ tá à ń ṣe ọdún àṣà ibi tóun àtàwọn ẹlẹgbẹ́ tí wọ́n jókòó sí gbogbo ìgbà ni mò ń yẹ̀bẹ̀ wò ibi tá a fẹ́ sọ wọn. ọkọ bẹ̀rẹ̀ wọn kú wọn ọdún kódà ìgò wà wájú wọn ìgò eléyìí ni o wọn wà á tì fún ọjọ́ ẹ̀wọ̀n ọ̀hún tí bẹ́ẹ̀ mo sọ wọn gbé bọ́tù dà ju ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ mi sí ah, ah, ah. àwọn yóò tó rò mọ́. tí ó jẹ́ kí n rò pé um, I want to make him have a better life mm-hmm. pé kí ayé ẹ̀ dájú báyìí lọ. okay. good idea good idea very very thoughtful of you. ẹ má bínú pé what are the steps tẹ fẹ́ take in achieving that. Hey, ah, you know I want him to be mo fẹ́ kí ó kó wà more responsible hmm. and tí ọkùnrin bá fẹ́ wà responsible ó gbọ́dọ̀ ní ìyàwó ilé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so uh, máa fẹ́ kó márì. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ wọ́n á yọ ní. nǹkan tó dáa nǹkan tó dáa ìyẹn dà sẹ́rí kábíyèsí pé ìwà yẹn tó bá márì ẹ́ á wà mm. responsible tó bá ti rí ìyàwó ẹ̀ àhà serious àṣẹ ìyàwó àbá kọ́ṣọ́ ìbá tẹ̀fẹ̀ wù àti òdà ìyá máa fà sẹ́yìn ìyá máa fà sẹ́yìn ó dà bẹ́ẹ̀ àdí àtò da gangan ni. ó bá fẹ́ wù wà pálapàla gan ìyàwó àmà kọ́ṣọ́ ẹ̀ so ọ̀tún ìyálòde àtẹ̀yìn ìjòyè tó kù eh, mi ò lè dá ṣe ó dọwọ́ yín o. ó dọwọ́ àwọn alálẹ̀ ó dọwọ́ àwọn alálẹ̀ àwọn alálẹ̀ ó bá yín ṣe. máa fẹ́ kí ẹ gbárùkù tì mí kẹjẹ ká help wọn. ẹ eh, ẹ nǹkan tí bá ti fẹ́ ká ṣe ni ẹ̀yin ẹ̀kan sọ. ẹ̀yin ẹ̀kan sàwọ̀ tó dùn kẹ́ máa gbẹ́jà lọ́dún yìí àbí àbí dá <laughs> bí n bá lóbì wọn fà fọmọ bá. <laughs> mo fẹ́ kí Adétọ́lá fẹ́ ọmọ ẹ̀. That's ah, a idea. That's good. sorry, my king. Eh, ọmọ ta lè sọ pé Adétọ́lá fẹ́fẹ́. Ah, Àbí àgbọ́yé àgbọ́yé gbogbo àgbọ̀. Ah, kábíyèsí kábíyèsí ayé lè sọ̀rọ̀ báyìí ọmọ ọdún mélòó ni ṣe mí lórí ọmọ mi. èmi ló yóò ti mọ ọjà àlùbọ́sà o yàrá ẹ lọ ọjà àlùbọ́sà. ẹgbẹ́ mi sì wò sí. ní ìbọn ọjà tí mo mú lọ́rọ̀ ọjà. àti wípé ọmọ tá à ń sọ yìí yóò sì wà ń sùn ó sì wà léwe. wọ́n fi oyún ṣe àgùnbánirọ̀. bẹ́ẹ̀ni ọba ti ẹ̀ ń bá lórí mu. bẹ́ẹ̀ni ọba làṣẹ. ìyálóde sọ́rẹ̀ kábíyèsí ẹ̀yin mo pe ṣe mí lóore ti láfẹ́sọ́nà ibi tó ibi tó dé ẹ̀dá dúró níbẹ̀ kí ló ń jẹ́ kó láfẹ̀sọ́nà. Hmm, lọ́dọ̀ ọba wájú ah, ọba ọba ba bàbá ba ṣé orí ti oní pé ó ṣe lọ sí school yẹn á understand yẹn hmm. ẹ̀yìn ọ̀dẹ̀ sí stop ẹ̀ lọ. ṣùgbọ́n pé ó ní àfẹ́sọ́nà yẹn hmm. ọmọ ẹ̀ nìkan tó wá bá sọ. yóò gbọ́ bẹ́ẹ̀ ni pàṣẹ ń gbé ọlá ní bọ̀ bá àfẹ́sọ́nà ẹ̀ bá di tọmọba yóò jù tiẹ̀ lẹ̀. Ah, bẹ́ẹ̀ lọ́wọ́ kan lọ́wọ́ kan lójú pàṣẹ ni. kàbíyèsí ẹ mọ ọ̀rọ̀ àwọn ọmọ òde ìsìn yìí ọkàn wọn lè ah. kó tó bá ti fẹ́ yẹn ló máa ń darí lórí wọn àti change wọn máa ń ṣòro kàbíyèsí gbọ̀ngbọ̀n this is royalty ọmọ ẹ will not say no to royalty ìwọ kan bá sọ. bá sọ. Mm-hmm ó ti parí ṣebí dùn lọ sòóso lábẹ́ ọjà ní àbí má jẹ́ kí bàbá dúdú ṣiṣẹ́ jù lára ẹ̀ ọ̀bí má jẹ́ kí bàbá dúdú ṣiṣẹ́ jù lára ẹ̀ wo ẹ̀yìn olóyè lọ bìkan yá yọjú ẹ̀ wọ́n máa kawó ọba o rọra má pè mí ṣubú o. Hmm. Títí láàrin ìjọba yìí. Hmm. Àǹtí mi. Hmm àwọn ah, ibi tó ti ń bọ̀ tí mo ní kí n fò bọ́lẹ̀ lórí ọ̀kadà yẹn báyìí hmm. orí mo mú délẹ̀ hmm. ó ń dùn mí ní láti wà ń bẹ̀ ẹ́. Ah. ìmísí ìmísí ọlá yé mímí kí mi sí mi lára mi sórí lámbà tó wá mú dé lọ́tẹ̀ ó ní agbára jọ́ ògbà wo ló di James Bond tó ń bẹ́ kiri orí ọ̀kadà Eh? ó wà lórí ọ̀kadà tírélà kan wá wá ó ń bọ̀ lọ́ọ̀kan ó ń bọ̀ lọ́ọ̀kan ó ń yabọ̀ lọ́ọ̀kan ó ń ṣe wíwíwíwí ìwọ ọkọ̀ bẹ́ẹ̀ ni ló bá di James Bond ló fò lórí ọ̀kadà ló bá forí gbálẹ̀ orí nìkan ló dẹ̀ fi gbálẹ̀ ó bẹ́ lórí ọ̀kadà dànù àbí wá ní sùúrù bó ṣe wá bẹ́ tó lórí ọ̀kadà tó forí ṣèṣe ó ṣe jẹ́ pé orí yìí nìkan spọ́ọ̀tù yìí nìkan tó ti fẹ́ẹ́ lù dàlù òun nìkan ló fi gbálẹ̀ kò sápà míì lára ẹ̀ o kò ń ṣe pé ètò ẹ bo kò ń ṣe pé apá ẹ̀rọ kò ń ṣe pé ó ya òun kankan ò ṣe ẹ́ o ẹ̀kẹ́ ẹ̀gan tó tún súnmọ́ bí orí ẹ̀ ìyẹn nǹkan kò ṣe o kò bó o orí yìí nìkan tó ti fẹ́ lù dálu tó ti fẹ́ lù fọ́ yìí òun nìkan náà ló fi gbálẹ̀ èmi sì yé tọ̀ mí mọ́ ọ ẹ̀yin ọmọ atọ́ rẹ̀ bí ìyá àbejì tó sọ wípé kejì ọmọ ẹ̀dà tó ló wà nílùú òyìnbó ọdún wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dà ni mò ń sọ fún ẹ̀ má jẹ́ kí arákùnrin má jẹ́ kó rán ẹ lọ sọ́run àrè máa bọ̀ ẹni bá torí ọkọ kú igba ọkùnrin báyìí òun ló bá tọ̀ síbi sàárì ẹ̀ ah, kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ni wàhálà tí ń gbọgbọ́n lọ́rọ̀ no ẹ sọ fún mi kí ni problem ṣé nǹkan fẹ́ kí nǹkan tí ò dá máa ṣẹlẹ̀ nílé mi. Ah. because I don't understand it nínú ọkọ mi ò nà mí ọkọ mi ò fọ ọkọ mi ẹdí mo máa repeat ẹ̀bẹ̀ ni pé àjọ ń gbénu lẹ́yìn ni àǹtí mi ọkọ mi ò wà violent ẹ stop ẹ. He doesn't hmm. touch me. Àmọ̀tígbá. Ọkọ mi ò nà mí tó bá ṣe pé mo bẹ́lẹ̀ gan lórí ọ̀kadà yẹn. Hmm. Possibility wà kí nǹkan kan máa ṣe mí ní gbogbo ara. Pẹ̀lẹ́ Jetli, kò sí wàhálà lọ́rọ̀ kan ṣá kò bẹ́ lórí ọ̀kadà. Mo bẹ́ ni. O lo fi forí gbálẹ̀. Mo ní. Kò sí wàhálà sórí ọ̀rọ̀ ilé ayé ó simple gan. Bákan méjì ni èèyàn méjì ò kí ń pàdánù rọ tí ẹni tó máa ń parọ́ fún tí ò bá mọ̀ pé rọ́nà pa fún ẹni tó ṣà yẹn ó máa mọ̀ lọ́kàn ara ẹ̀ pé rọ́ lòun pa kò sí wàhálà ọkọ ẹ kínú ẹ ọkọ ìwà wà ọkọ ẹ máa ń ọkọ ẹ máa ṣe gbọ́ lórí ọ̀kadà ló fi forí gbálẹ̀ kí gbogbo ẹ kó máa ró lókun bá jẹ́ ló tó bá jẹ́ rọ́ ni kí gbogbo kó máa lókun nǹkan tí èmi ṣáà ń sọ yìí ní màá tẹnu sọrí. ẹ̀mí mi wá sílé yín because mo ṣe ń wálé yín lẹ́ ń sọ̀sọ̀ kúso sínú láìpẹ́ yín fọ́nà eh. má jẹ́ kí yín kò tó kọ́ máa fi máa nà mí kí ló eh. dé. ààrẹ kò tọrọ àmọrú yín ẹ ń gbọ́ bọ̀rọ̀ ẹ ń gbọ́ bọ̀rọ̀ mi ò dẹ̀ ní lajú mi lẹ̀ báyìí mi ò ní gbà ṣé torí pé mo ṣì ń wo ọkọ ẹ níran ṣorí tó bá yá mi fúnra mi báyìí ni màá wọnú lẹ̀ wá inú lẹ́yìn ẹ̀ ni màá bọ̀ wá tí màá lẹ̀ páàkì gbogbo ẹrù àtiwọ́ àtọ́mẹ tí màá kọ ẹ̀kúrò nílé máa wò wò mí wọ̀ bí irun ẹ máa lé mi kúrò ní ọkọ. bẹ́ẹ̀ni mo máa wá wọ ẹ jáde kúrò nínú ilé ọkọ ẹ yẹn. Ọlọ́run ní jẹ́ kárẹṣù. Ọlọ́run ní jẹ́ kárẹṣù àbí. ọdún kò ní ṣẹlẹ̀ àǹtí mi ẹ stọọpù. Ah, ẹ lé mi kúrò ní ọkọ mi. Ah. ọkọ kí mo lọ́ọ̀bù ọkọ mi bàjẹ́. ìlànà tó mi ò lè jà àǹtí mi. kò sí wàhálà ọjọ́ ń bọ̀ lólúwa wí. Ah, ẹ máa ń bẹ̀rù. ibi tó tutù lè ṣù fẹ́ wọn. ọkọ Yes, Daddy máa ṣetán pẹ̀lú exam tó. next week ni dáadé ṣe kò sí tán. ẹ kó má bàa sí náà ṣòro tó bá ti padà sí school mi fẹ́ kó wálé mọ́ ẹ kò ṣe pé wàá ṣe pépà méjì tó a sọ pé ẹ̀wọ̀n fún yín ní three days no stay in your school until you are done with your exams tó bá dẹ̀ ti ṣe tán má wálé ṣe ni kó gbọ́dọ̀ máa mi lọ lóńdó kó lọ fara tì mí máa jẹ́ kó mọ̀ pàtó máa padà sílẹ̀ ṣó ti gbọ́ mi. ẹ bọ́dá di ondo bíi ti báwo ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ní ẹ fẹ́ kí n wálé ni. sórí ìgbà tó bá ṣẹ̀ mí kí n tó sọ fún ẹ kó lọ lọ dé lọ́dọ̀ màámi ẹ tí o bá ní reason kí o ní sọ fún ẹ kó lọ bẹ̀ náà go and stay with her until you hear from me. bọ́dá di kí ló ń ṣẹlẹ̀ why are you not telling me. you know I don't like to travel far distance ondo jìnnà and secondly mo ní kò tèmi náà fẹ́ ṣe tí bá parí àwọn exams mi náà. ṣé kò sí lára ṣé kò sí lára ẹ ṣe nílò ni. à ń gbòòrò máa jẹ lọ́wọ́ ikú ó ní wọn jẹ kó ń lọ sákìtàn lọ jẹ. Ah, ah. mo ti sọ fún ẹ nìyẹn o mo ti sọ fún ẹ. go and stay with my mother in Ondo. wọn ló sọ̀rọ̀ màá mi. tí gbogbo nǹkan tó wà nílẹ̀ bá ti subside màá ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ ṣó ti bọ́ mi. ok sir. ṣó ti bọ́ mi. mo ti gbọ́ yín abẹ́jẹ́ o. that's my baby. yeah. Well. Oya, look at what I'm doing for you ọ̀pọ̀ jẹ́ wọn máa Ah, sí. ilé fẹ́ one òòjọ́ one day. wọ́n ah, ah mm, very nice wọ́n gbé wọ́n dé wá bí. Ah, ah, ah, kò tí pẹ́ forty minutes na àwọn àwọn náà guest mọ́ ìgbà yìí àwọn dẹ̀ máa fẹ́ ní láti attempt gbogbo àwọn guest wọn so get. ah tó bá jẹ́ bóyá wọ́n máa order for one ṣé wọ́n máa gbé dé sí wọn náà rẹ̀ má wọrí. mo máa tó dé máa tó dé láti ń gbọ́ látà láti ẹ̀fẹ́ ìsìn kan náà. máa fọ tó fọ ẹ máa fọ ajẹ ọ náà bá jẹun tọ́ka àbí báwo parí sọ́ọ̀sì náà ló ṣe wà. èmi ah, ah, ti bá ọmọ àti gbàgbé mi gbàgbé ẹkẹ áfíríkà nìwọ ò ṣe gbàgbé ah, ọmọ tó jọmọ lọ kó bẹ́ẹ̀ lọ. ẹ kà sọ a ní oríṣiríṣi oúnjẹ a ní swallow a ní jollof rice fried rice anything ẹ bá fẹ́ sá. Um, o ṣe fún mi ní fried rice pẹ̀lú energy drink kan. iyán yẹn máa fẹ́ wá òkè fẹ́ mi so jẹ́ kí n jẹ́ yán yẹn. Um, what about you, sir? Shebawa. Yes, Shebawa. Okay. Okay, few minutes, sir. Thank you, sir. But no, so I'm not about sure I'm lórí ẹ but next week by you are comfortable for me. Just of our guys to have a conclude, can you move us? No, no dẹ̀ ti ń dojú mi wá ẹ̀ o ti ń fọ́ tó bá dẹ̀ fọ́ ti fọ́ kọ́ ẹ̀ ti fọ́. ẹ má bínú o ẹ ọ prince wa ń bẹ ẹ ṣáà prince kan náà so ibi tó dé wà ẹ kò wà comfortable fún so ó decide láti fẹ́ jókòó síbí báyìí ẹ jọ má bínú ẹ kò bá change seat yín so ká lè lo seat lẹ. ọba lóko prince ìbò. má tẹ̀ bínú ìwọ ẹgẹ́ bíi staff bíi báyìí ṣé tó bá ń rán mo oníṣẹ́ ẹrú yẹ kó fi tọmọ jẹ ni. Eh, excuse me point of correction mi ò kì í ṣe staff bíbá ẹ èmi àti prince làjọba ọ̀rẹ́ ni mi. oh now i get àwọn bọ́ọ̀ì tó máa tẹ́ ọmọ yahoo ṣe tó máa redeem káàdì yẹn ni ẹ̀ so torí pé ìwọ̀bọ ilé tó jókòó sí ibà ẹ̀ ó ti ń fún ẹ ní gift card fifty dollar twenty dollar kó bóun redeem ìyẹn ló ṣe rán ẹ níṣẹ́ ẹrú tí wọn náà lè fi tọmọ jẹ àwọn ilé ìdájọ́ wọn kò tí tó bá gbàdúrà ẹ̀ tó gba two hundred dollar You wanna wàá jíṣẹ́ rú yín by. What ní bọ́bọ́ yóò pè rà. but a rí seat tó pọ̀ ibà ibi ìlàdí sáì láti jókòó sí ṣé ẹ fẹ́ dìde lẹ́rọ̀ ni àbẹ fẹ́ dìde lé agídí. lémi. àwọn mo nírú wọn ládùúgbò àwọn ọmọ tó máa ń dì mí káàdì nínú báàgì tó máa ń lóore o rí pé àtọ̀ sọ̀rọ̀ mi ni èyí ò lè fẹ́ gbà wèrè ń ṣe ẹni. Then, mm lọ́wọ́ mi. Hmm. bí ẹgbẹ́ wàrà tó fẹ́ dání o wàrà oh but hello Only létí tó fi ń gbọ́rọ̀ náà prince ni kò súnmọ́ o. sórí ẹ̀ já ayé ìsẹ́yìn sórí I'm the prince of crying out loud. Sáníyàn wọ ní fúlàtí ó ah. ah, sọ pé kò dìde òun bá wá jù. Ah. Ṣé o dé orí ẹ̀ dé ẹ̀ dá? Ayé ṣe. You know who I am. Ọmọ bá mi come and deal with this guy man. If I stand up. Deal with this guy man. Be the head of the. Oh, if I stand up. Nonsense o, the the guy go dey on my own. Ah. Ah. Whoa tó bá jẹ́ pé Adétọ́lá ń ronú pé òun fẹ́ dojú tì mí irọ́ ló pa ọ́ tó ń gbọ́ mi irọ́ gan ló pa because tó bá jẹ́ pé ìgbà tẹ́mi wà ní kékeré bíi títí ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn ṣé máa dépò tí àwọn ọmọ àti máa pọ́n mi lẹ́sìn tó máa pè mí ní ìyọ̀nba tó àwọn máa gbé mi gẹ̀gẹ̀ káàkiri àbí irú irú wàhálà òde lè báyìí nítorí Ọlọ́run sí kó jẹ́ aráàlú kan ló ṣerú ẹ̀ kí ni mo fẹ́ sọ kí ni mo fẹ́ sọ what would I say? báwo mo ṣe fẹ́ dájọ́ wo mo ní kó bá sọ̀rọ̀ mi rò pé ó tí bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ o. ẹ wo kábíyèsí mo kúkú ń bá sọ̀rọ̀ mo bó bí ìyá ṣe ń bọ́ wọn sọ̀rọ̀ mo ṣe ń bá sọ̀rọ̀ ó dẹ̀ promise mi pé òun máa change gbogbo ara tó tún wá ń dà yìí ò yé mi. olórí jẹ́ kó yé o. kábíyèsí o ọ̀tún olórí mo kí yé o sọ ẹ kábíyèsí ẹ jẹ́ kí n yẹra fẹ́yìn àti ìlú olórí. no no no no wa okay a máa sọ later. kábíyèsí eh. kábíyèsí ṣé kò sí. ọ̀rọ̀ ọmọ yìí ni eh, adétọ́lá. adétọ́lá. ó tún lọ fa wàhálà ní club. Ah. Eh. kábíyèsí ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ààrẹ mú báyìí ah, ọlọ́run má jẹ́ kó padà jẹ́ kẹ́kọ̀ọ́ padà sí wa wo. Hmm. ẹ̀bù náà ni mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó má bàa ṣì wà wo kó má di pé èmi náà máa lọ ṣì wà wo ni mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ tájọ sọ. ọ̀rọ̀ wo ni ẹ̀ka bẹ́ẹ̀ sí o. ọ̀tún òdìsáré gbàgbé yẹn ah, ní nǹkan tájọ sọ ààrẹ mú adétọ́lá àti ṣèlú kúndùn òkúta. kábíyèsí mi mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ sọ nìyẹn ah, kábíyèsí mo ti bá sọ ó ní òun ti ní àfẹ́sọ́nà kódà ó ti mú ọjọ́ tó fẹ́ mú wá sọ́dọ̀ mi sọ́nà ah, kábíyèsí mo bínú gan mo faraya pé báwo ló ṣe máa dán nǹkan bẹ́ẹ̀ wò tó ní jẹ́ kí mi bá bẹ́ẹ̀ mọ̀ ẹ́ kò kò yé mi báwọn ọmọ òde ìsìn ṣe máa ń ṣe àmọ́ kábíyèsí kí la fẹ́ ṣe. Eh, ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ eh, ọmọ wa sọ̀bẹ̀ ló ń sìn kò yí nǹkankan padà ó lè yí padà ọbẹ̀ ò tí gan ọmọ lọ́wọ́ ká wá sọ ọ́nù ọ̀dọ́rọ̀ tó wà lè kábíyèsí ọ̀pọ̀ tó bá dásìkò tá a fẹ́ kàn ṣe máa ṣe tó bá sì lè pressurize ọmọ ẹ̀ dáadáa máa ṣe é ṣe. Ah, eh, kábíyèsí èmi náà ní mẹ́nu kú bẹ́ẹ̀ ah, ó gbọ́dọ̀ ṣe tiwa bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe tiwa ẹ̀tọ́ bá lè mí ṣe lọ́jọ́kọ́jọ́ tó bá lè mí ṣe kábíyèsí ẹ̀ so kábíyèsí ọ̀rọ̀ gọ́vnà ni mo wá bá yín fún ó dẹ̀ ṣe pàtàkì very important. ayé ṣe rí nìyẹn ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá ìmísí ọlá o ìmísí ọlá ìmísí ọlá. kí ló dé tí mo hàn láti ìgbà tí mo wà ní géètì yẹn tí ò ṣí géètì fún mi. ẹsẹ̀ má bínú sọ àtọ́ wà tọ́lẹ̀tì ní inú kan ohun mi ni tọ́lẹ̀tì mo ń gbọ́ èmi ò tiẹ̀ ti ṣe kíni gan tán tí mo fi sáré jáde. o gbọ́ mo gbọ́ sà. pé mo hàn. ẹ wò mo sáré jáde mi ò ṣe mi ò fún sáré tá mi ò ṣe kankan tán mo sáré jáde ni. inú ń kó ẹwà ní tọ́lẹ̀tì àbí àbọ̀ ò ń sùn alákọ̀ ìlẹ̀kẹ̀. Ah, ara kó ògì ni. ògì ló mú mo ti gbọ́ màá ṣàlàyé ọkọ̀ fún ẹ ṣòrí inú ilé iṣẹ́ tèmi ni kí n ṣe kárakára kí n lè fẹ́ sálárì ẹ̀ iṣẹ́ tiẹ̀ ni pé tí bá ti ń bọ̀ kó máa ṣí gate fún mi láì fara ní mí ṣó máa dá ọjọ́ sálárì bá ti pé tí o kì í fẹ́ ní sálárì tẹ̀ náà kí n wà ní tọ́lẹ́ẹ̀tì náà fún ọ̀sẹ̀ kọ́kọ́ má rí mi. àárọ̀ ah, ni jẹ́ irú ẹ̀ sà. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ń balẹ̀ bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi náà fi darling kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ láti ọdún pásítà kí ló ṣẹlẹ̀ ni. so ìgbà tí wàá gbọ́ mi nílé yẹn o gbọ́ orúkọ ẹ náà pé kó máa bọ̀ wá bá mi dá sí kankan tẹ̀ nonsense kó ọ̀rọ̀ fún mi jèrè díọ̀. Patrick kí ló dé tẹ̀yìn náà stress ọkọ ẹnu kí ló tẹ̀yìn tẹ̀yìn stress ẹ jẹ́ kó rí yín pé nílé yìí ẹ jẹ́ kó rí yín pé o. baby honey. kò lẹ́nu ń bẹ̀rù èèyàn jẹ́ sẹ́ẹ̀sì ọ̀. kò sí ìyá mọ́ a gbọ́ fòlé sẹ́rù yín báyìí náà ká mọ́ gbọ́ ìwọ ni àti pé kí ni nǹkan tó ṣe fún ọ̀gá àti ìyàwó wọn torí mo gbọ́ ìgbà tí olóyìí kan ó dùn gbáù. tí ò lè gbórí ò lè gbórí láyé iye tí ò ní gbórí sọ àpò tóbi kíní wà nú to tó bá jẹ́ ká pàtẹ́ sọ̀pọ̀ pa kò sẹ́ni èmi ẹnìkan àìsíwọ́ olú mi kò sẹ́ni olú mi èmi. ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìwà tó yẹ kó sọ fún wọn pé ẹ̀kọ́ tí mo rò láàárọ̀ yìí ìlọmú tí gbogbo ẹ̀fẹ́ ẹnu rẹ̀ fi ṣe àdáadáa. ọ̀rọ̀ àwọn olùkọ́ ẹ̀kọ́ wòye to fún mi náà ló jẹ́ kí n máa sùn tó fẹ́ gbà sílẹ̀ lómi to tó fi sí ọkùnrin mm. jẹun náà ṣe tààrà lọ. Ọ̀ní, ẹ Ma bínú náà mi lè gbọ́ kó máa pẹ́rù pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ yẹn kí máa wòran náà ló jẹ́ kí bọ́ taa. ẹ mọ̀rúfà táwọn ará àdúgbò bá ń gbọ́ pé òun bá ọmọ ọ̀dọ́ pariwo ọmọ bó se ma sound ni ẹ Ma bínú ọkọ mi ẹ i'm sorry eh hey, baby and again eh secretary ẹ mi lati láti ó ní ẹ òun ò mọ nǹkan tóun ṣe fọ́gà ọ̀gá kan fún òun ní sack letter kí n bóun bọ́gà sọ̀rọ̀ kí n jọ kí bóun bẹ̀yìn kí òun mọ nǹkan tóun ṣe lọ sọ pé ọkọ mi ò burú pé kò kò possible. secretary ẹ̀ lọ́fíìsì ó pè mí pé ẹ madam òun ò mọ tóun ṣe fọ́gà ọ̀gá kan dédé ó kàn sack so this nísìnyí ìwọ àti sẹkẹtìrì mi ẹ tilẹ̀ dẹ́wọ̀ pàbí o ti ní kó máa sọ mi kiri tí o bá ṣe bẹ́ẹ̀ báwo ni sẹkẹtìrì ṣe ní nọ́mbà tiẹ̀ lọ́wọ́ tó fi dẹ́ pé wọ́n á pè é sọ fẹ́ pé mo sáàbò òun. kò ló máa ń pè mí. kòkòrò ló pè é jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ ẹ tiẹ̀ fi nọ́mbà mi àbí o túmọ̀ sí náà pé ìwọ àtàwọn staff mi náà ẹ ti ẹsẹ nọ́mbà mi wọn máa ṣọ́ mi kiri. Tọmọjọ tọmọjọ tọmọjọ tọmọjọ ọgbọ́n kankan ọ̀rí nǹkan kan àní ọgbẹ́ tí wá. ọ̀nà balẹ̀ mọ́ gbówìrì olùsí lúlù ló ń gbó yẹn lúlù nìyẹn àwọn ní kádàrá aláwọ̀ nǹkan kọ́dìrì ìyẹn ni pé bàbá ti fẹ́ ilé ayé náà la máa rí sórí ṣẹ̀kẹ̀rẹ̀ bó ṣe wà yẹn kò ní wúlò bá bá lù ìgbàdo ìgbàmú ni kẹ́ríkẹ́rí bá bò dé kádàrá ayà ni màdàmú kọ́ ṣé ọkọ̀ ilé ẹ̀kọ́ tó kù sí ilé ọkọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ilé ọkọ̀ ilé ẹ̀kọ́ ni ó ń kẹ́kọ̀ọ́ tiẹ̀ lọ ìyàwó ẹ̀ náà ló lè lu ẹni kọ́ lórí mi ò àìsíwọ̀ kí ló kí ni kí ah! ni ah! tiẹ̀ ju ẹmu ni. ẹ mọ̀ sí èèyàn dáadáa ah! ọlọ́gbà ọlọ́gbà ẹ sí èèyàn rè ẹ dẹ́kun ṣe it's not fẹ́ni fẹ́ni ṣé ẹ̀jẹ̀ kèé jáde lára yín ẹ̀jẹ̀ ò ní lára yín. ìjáde lára mi ẹ̀jẹ̀ ò jáde lára mi gbàtí sẹ́yìn ń ṣe kó fà mọ́ mi o. nígbà tí ẹgbẹ́ ìbò ẹ̀gbọ́n kankan èkè sí tẹ́ gbọ́ ẹ̀yin wà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ kó dáa ẹlẹ́rìí bú náà gbogbo ọkùnrin bí mú fún náà ṣe ṣe lóko wa nù. ìdáni tẹ̀ náà wà nù bá mi ò sí ń bẹ́ẹ̀ o bá mi ò sí ń bẹ́ẹ̀ bá mi kan orí ọ̀pẹ kọ̀dọ̀ kú sí ni ẹ wo ṣé ẹ rí gbogbo yìí tẹ̀ ń sùn kò dùn mí ẹ wò yá dáadáa ọmọge tó rẹwà wọn mọ wá àná wọn mọ wá àná tí kíní ìbá mọ ṣẹlẹ̀ tán yóò mọ di tèmi àti. ìlú wọn. ìlú wọn. èjì ẹ tán tán. sọ wọ́n rí bí irú wọn ni yìí irú mi ni yìí irú mi. ẹ gbà kí ele. bọ́ síbí jọ kí ló ṣẹlẹ̀ tó mọ̀. kí ló ṣe gan-an ṣé wọ́n ṣe máa tọrọ àyè ń sìn lọ́wọ́ ẹ kí tó bá ìyàwó tèmi ní ẹ̀jọ̀ṣepọ̀ ni kò yé mi. are you joking. kí ló túmọ̀. túmọ̀ sí o fẹ́ gorí mi. kí ló ṣẹlẹ̀. ojú mi. kí ló ṣojú ẹ. ó ṣẹ̀ṣẹ̀ nu mi tó bẹ́ẹ̀ ni. ó dẹ̀ tún ṣì fẹ́ gorí mi. no stop stop ah stop ẹ ah. wọ́n ní kò stop wọ́n ní kò stop ìwọ ni kò stop ẹ o lórí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìkọ̀kọ̀ ń dùn ẹ o kò kàn mí so far dé mi èmi ọkọ ẹ bá ti wà satisfied sọ̀rọ̀ mọ́ kò sí ọ̀rọ̀ mọ́sọ́ bí ṣe ń wọ ẹ̀sìn ṣé o máa dìde sìn kó o bá fúrùmù lọ kó lọ tún ara ṣe fún mi àbí báwo. àmì ah, ìgbóná mi lè ṣe anything ah o lè tún máa bá mi ọmọ sí mi lẹ́nu iṣẹ́. Thomas, don't, don't, don't, don't, Thomas, please don't. Àgùpà àgùpà ìfẹ́ o. Thomas, test me. Thomas, test me. Ọ̀rọ̀ mi. Missy Olaji. Hello. Hello, Shemi. Hello. Hello. Ah, gbọ́ tèmi ẹ̀ kí ló ṣe wọn mọ̀ yìí? Ilé bo ló ń bọ̀? Ilé bo ló ń bọ̀? Ẹ kí ló gbé fún mi tó fẹ́ amúlé? Ẹ ṣé èmi tí mo ní kó dún sọ́dọ̀ màá ṣé o dadi mi ò understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ ẹ sọ fún mi mò ń béèrè pé kẹ́ ṣàlàyé fún mi ẹ ṣàlàyé ẹ dẹ̀ mọ̀ pọ̀dọ̀ mọ́ mi tí mo wà yìí mi ò wá use mọ́ wọn. ẹ ní sùúrù ní sùúrù ẹ sórí gbogbo ilé tí mo ṣe yìí ẹ fún àǹfààní ara ẹ náà ni wo tásìkò bá tó màá ní kó máa bọ̀ nílé mo dàbí ẹni tó tẹ̀ ní ọ̀rẹ́ bíbá èmi àti fún mi nìkan la wà látàárọ̀ báyìí ó ti sú mi dáadé ó ti sú mi. Ah! ṣì dúró sọ́dọ̀ mú mi mi èmi tí mo ní kó dúró sọ́dọ̀ mú mi ọmọ mọ nǹkan tí mò ń ṣe it's alright tó bá ti need anything jẹ́ kí n mọ̀. ok mo ti gbọ́ mo ti gbọ́. màámi náà ńkọ́. wọ́n wà wọ́n wà. sọ fún wọn pé máa pè wọ́n títí rọ̀lẹ́. no problem màá ṣàlàyé fún wọn kò sí wàhálà. ok it's alright kó tọ́jú ara ẹ o má ti wálé o ok. lóun gan ló mọ ọkọ tó ṣẹlẹ̀ ń sè ọ sọ fún yẹn mo ti bèrè lọ́wọ́ ọ sọ fún wọn wà lọ́dọ̀ mú mi bí báyìí mo wà bọ́ọ̀dì jàre à ah, ooo. Ah. ẹ kí ló ń ṣòwò yìí gangan wọn lóun ti gbé kọyẹ kó bíi ti kábíyèsí wà ń sìn ẹ. Uh... fẹ́ máa lọ mo rí wá dágbére fún ẹ náà ni. síbò. Uh-uh. pàṣẹ tí mo sọ fún ẹ náà. Are you later now, Abi? So tó kó fẹ́ lọ sí pátí, ló sáré kánjú sáàbù mi lóúnjẹ, ló sáré wọlé lọ múra, kò lè má gbàbẹ lọ àbí? sọ o múra o múra o dàbí o dàbí eégún oníko ṣé o kò fà lójú ara ẹni o ti tanra ẹ sórí mo di ojú mi sí kí n tó là wọ ilé yẹn lọ lọ change aṣọ yẹn kó wá jókòó tì mí bá mi ì ní sọlẹ méjì mi ò ní sọlẹ méjì o ah, bẹ́ẹ̀ lọ́kọ́ pàpà aṣọ jọ. mo ti sọ fún tẹ́lẹ̀. rántí. mama, èmi sí ibo lo wà ebi ti múra tán ibo lo dé mi o ní lè lọ mọ́ kí lo wí. ó rẹ̀ mí láti mú. gbàwo lèmi àtẹ́sí sọ̀rọ̀ tó sọ wípé o ti ń múra lọ́wọ́ kí ló wá tún ṣẹlẹ̀ kí ló dé kí ló fa òyì. ẹ bá ṣe sọ̀rọ̀ tó yẹn náà ni mo kàn fíò kíní yẹn láti inú mi so o rẹ̀ mí ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù farabalẹ̀ farabalẹ̀ torí o ti fẹ́ da gbogbo ọ̀rọ̀ irú o èmi àti àjọ ládéhùn pa àlọ́ síbi kan lénìí kódà tó di pé mo múra mo pè ẹ́ mo bí ẹ pé ṣé ìwọ́dọ̀ ti o múra oníbẹ̀ẹ́ ni pé o ti ń múra pé ò ní pẹ́ wá dọ́dọ̀ mi mo wá pè ẹ́ ń sì pé bolodé òun sọ wípé òfin di òòlì lọ́mọ kémi nìkan máa dá lọ irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé o ti lóyún ni. oyún kẹ rárá o. o ò lóyún ẹjọ ṣé òyì kan máa ń dédé kọ́yọ̀ dàbí kí ló ṣẹlẹ̀ kí ló kàn sáré iṣẹ láàrin ìṣẹ́jú mélòó tèmi àti ẹ ti gbọ́ ọlọ́rọ̀ kan ọkọ ṣáà ní pé kó má jáde wà nú Look! Baby, mo to party. Look! Ṣẹ́wó ṣe. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú mi sínú? Kí ló dé di drama queen báyìí? Tí nǹkan ẹyọ kan bá ṣe ń sìn, kó tó tó ṣẹ́jú márùn-ún kan míì ló máa ṣe. Níwọ̀ tèmi àti ẹ̀ ṣì sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó dá ṣáká lẹ́nu láìpẹ́ ìjọ ṣé kò ń ṣe pé nǹkan kan Ọlọ́run máa ṣàánú mi báyìí máa gbà mí lọ́wọ́ ọmọkùnrin má má jẹ́ kó sọ àbúrò mi dà láàbọ̀ ara báyìí. ó múra báyìí ó ń bọ́ta ó lọ sọ́dọ̀ sáàárín àwọn ọkùnrin àwọn yàrá máa ń rojú wọn máa rojú wọn máa rojú mọ òun náà rò pé òun fà lójú ara wọn ń tọ̀ ẹni ọ̀dẹ̀ àbájọ ó ń kọjú lọ pàtí sí ó máa sóúnjẹ fún mi ó fi ọjà ó bò ẹ̀ òun ni mi lè jẹ́ mọ́kàn mánéjì ẹni fún ara ẹ̀ wá jẹ́ ìyọ̀wà lọ́wọ́ jẹ́ o. kọ́ ẹ kọ́ ẹ ah, ah, má bínú mo rò bóyá sitting room lẹ́wà ni tẹ́ bá ti ṣe tán màá padà wá bá yín níta. Ah, mo gbé bó ṣe ń rìn o ní agbóhùn lọ. náà wọn kì í má disturb kí ni kí ló ṣe ń eré mo ṣe rí rí o. báwo ṣe rí. tọ́jú gbogbo ìwà ẹ láti jọjọ́ tó di gbogbo báyà ẹ lọ́rùn ọdún wọn ni. má padà wọ́n ṣe fún mi. kàlẹ́sì ah, ọ̀sùn ìwọ ni mo ti ní mi ò fẹ́ rí ọ̀hún if I let anybody. Ah, kí ló dé kábíyèsí. do you know that if I have a gun, gun I ti gun Adétọ́lá down. How? Bẹ́ẹ̀ ni mo sọ. Ah! Ah, kábíyèsí irọ́ àgbọ̀dọ̀. Ah, ah! Èṣù oníyayín lò kábíyèsí. Ẹ ní mo sàrí ọmọ. No, no, no, gbogbo gbogbo láìláì. Wo, tó bá dé àti mo sàrí Adétọ́lá, ló máa fún mi peace of mind. I do not mind. I don't mind. Kabisi. Ah! Eh, kabisi kí ló mo bá tún ṣe. you cannot imagine it you cannot phantom it it's unimaginable it's unthinkable it's so so so absurd. o lè tó bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni do you know that that nikon kú o lọ rí èpò palace what yes yes o lọ rí èpò ọmọ ọlọ́mọ ọmọ yẹn sáré jáde ń bí ìbẹ̀rù ẹ̀jẹ̀ ní gbogbo ara ẹ̀ ni bàbá ń bá rẹ̀ ni pé ọmọ ọlọ́mọ virgin ni olójàbálẹ̀ ẹ̀ lọ́mọ wa ní ẹ̀sìn lélẹ́yìí disrespect ni fún integrity òun òun ò lè dúró sí palace mọ́ bó forí adé bẹ̀ pé no o ní lọ o ló irọ́ òun ò lè dúró mọ́ torí ojú ọmọ tí òun inú ṣé màá sọ pé nítorí mo jẹ́ ọba màá fipò màá fipò lù ú dé pé o gbọ́dọ̀ dúró ni I cannot do that ah, kábíyèsí ilé yóò bójú mu o oh, yóò sá ah, ilé tí ọmọ bá ṣe yóò bójú mu o ah, èmi náà sọ bí mo ṣe ń wọnú àfẹnsẹ òun náà jáde kò kúkú kí mi n bá kí kò dá mi lóhùn ah. ẹ eléyìí díẹ̀ ká tó kábíyèsí oh kábíyèsí hmm. ọmọ bá ń kọ. ó wà nílé pẹ̀lú ìyá ẹ̀ wọn àti ìyá ẹ̀ wọ́n wà nílé mẹ́. kábíyèsí ìgbẹ́jọ́ ṣe lè gbà mí láyè kí n yọjú sí lọ́dún. ṣé ló fẹ́ bá kàràǹbà ní ẹ̀sán. ẹ̀yin fi ẹlẹ́ kábíyèsí ẹ kí mi lọ rí i rí kábíyèsí. wọlé dé eh, I just hope nothing is wrong with him. Eh, hello? Mo ní kí n bèrè pé kí ló dé tó she máa máa gba permission lọ́wọ́ ẹ̀ sìn. kì í sọ pé ibà ni mò ń lọ o àbí gbà báyìí ni màá dé o ẹ kí ló tó sọ mi kiri náà ṣé ọ̀nà ni kí n máa dágbére fún ẹ pé ibà ni mò ń lọ àbí gbà báyìí máa wọlé ni. Ah. màá fẹ́ wo fífúnlẹ̀ kó ló wá gbé fún mi jọ. bébí ta nìyẹn gba ló ń jù sọ̀bọ̀. àwọn fẹ́ jẹ́ wọ́n ju ìyàwó mi náà lọ oh. màá ṣọ́ọ̀kì màá ṣọ́ọ̀kì ló fà yẹn ṣé crime tó wà ní pé èèyàn béèrè pé ṣọ́kọ òun ò tí ì dé ni have I asked for too much why is this man treating me like this why ṣé bí mo ṣe fẹ́ máa bá life mi lọ lélẹ́yìí ni why. ọ̀sán bámúdù ni ìjọba. ẹ gbúdọ̀ dẹ̀ má jọba múdẹ̀ jọ. èmi gan nígbà láàyè. àgbàrá ní àìsí wẹ́ẹ̀tì gan. àwọn kan ọmọdé ìyá. Àní máa wo bẹ́ẹ̀ o, máa wo bẹ́ẹ̀ o, máa wo bẹ́ẹ̀ o. Ìfẹ́ mi máa gbọ́ ti ẹlẹ́gàn. Getting tired. Ìfẹ́ mi máa gbọ́ ti ẹlẹ́gàn. Ìfẹ́ mi máa wo bẹ́ẹ̀ o. Ìfẹ́ mi máa wo bẹ́ẹ̀ o. Ìfẹ́ sọ lẹ́nu mà làwọn ọmọ yẹn ó dáńgbà tí ò ṣe òmùwẹ̀ tí ò dẹ̀ ń ṣe pé o fẹ́ máa kọ́ odò láti wẹ̀ ewu làbọ̀rọ̀ gbé tí odò lọ débi pé wà ń lọ ń kú sí tí odò téèyàn bá tiẹ̀ wá kọ́ wẹ̀ ṣé tí odò lèèyàn máa ń lọ ṣé bí yóò lọ púùlù ó máa lọ kọ́ díẹ̀díẹ̀ àbí báwo ni gbogbo ilé ìṣe wa ṣẹlẹ̀ báyìí pẹ̀lú ọlọ́run. o sún mi pátápátá ẹ ẹ amúnibú ni làwọn ọmọ yìí ẹ wọn kò fẹ́ fi wà pàlàpàlà wọn fẹ́ fi kó bá fẹ́. Mm, mm, mm, má lọ bẹ o kó fi wá pálapàla kó bá fi ara ẹ̀ ló kó bá àbẹ́ẹ̀ ni adìẹ tó sun tí ó nù di ni ara ẹ̀ ló wà ó dà ńgbà tó gbọ́jọ́ kú ẹ̀ ń sìn tó kú ṣé ọrùn tiwa ló dá sí àbọ̀rùn àwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ ló sọ ní kíní. ẹ lóòótọ́ làwọn òbí ẹ̀ máa sunkún ṣùgbọ́n kò sí bọ́ọ̀rọ̀ yóò ṣe ní taba àfin náà. ó ti àfin kọ́ ló ti sódò kọ àfin dẹ̀ kọ́ ló ti lọ kó sódò kó sódò tó wà láàfin o ó lọ dákú ẹ̀kú ni o ẹ̀ má dà pọ̀. ohun tèmi tiẹ̀ mọ̀ ni pé gbogbo àwọn tá a bá máa gbà sí àfin àbí síṣẹ́ ẹ jẹ́ ká máa kọ́kọ́ tẹnu wọn wò òun ló dífá fún pé gbogbo wọn báyìí la máa péjọ la máa fún ní wọ́n nì ipe irú ò gbọdọ̀ tún ṣẹlẹ̀ mọ́ kó má fi tún wọn kó má fi kó bá ti wá. kó bá kábíyèsí àwọn mú kejì kó tó sọ àbí àwọn tọrọ ni àwọn tọrọ ni ah, ah, kábíyèsí ẹ pẹ̀lẹ́ ẹ kó àtẹmọra o. Ah. ọ̀rẹ́ adétọ́lá kọ́ bẹ́ẹ̀ ẹ àwọn ni àbí wàhálà ti wà àbí ó ti wà ní station àbí sọ fún mi ta ni IPO ta ni DPO tó wà in charge case just let me call kọsùn kò sí ni ó ti dá ti fa wàhálà. àtẹlé ojú ojú yìí bọ́jú jọ máa ń jẹ. wọ́n á jọ lọ ni wọ́n á di pé wọ́n náà ń kó wa jẹ. báwo ló ṣe rí ìṣòro wàhálà orí ṣe ni Adétọ́lá. Ah! lẹ jọ fà kí ní nǹkan. mo anybody ò ní nǹkan. ẹ ṣe fàájì. kò kò kò kò sí mọ̀ọ́jà kan wà lójú. ṣé wọ́n ló ti le. dodododo kí ló mu kí lẹ jọ mu. ó ti lọ gbé bàbá. Ah, ojú ọmọ yẹn ti gbó ah, ojú òbò. ẹ kí ló dé tó o tì í. ṣé o ló mo ti o ah nínú olóòrùn mi lọ́wọ́ ti kú ó wà ní ọ̀sán. olórí olórí ọ̀pọ̀ olórí olórí ìgbàlódé wọn ọ̀pọ̀ olórí ìyá wọlé wọlé wọlé. olórí. ìṣègbè ẹ̀mọ́ tí yóò ọjọ́ mọ̀ pé ara ẹ̀ tí ì balẹ̀ kí lè ní ká gbé kúrò lọ́sípítù fún. Ah, olórí ààrẹ máa yá ah. torí ma torí àti sẹ́ndì blọọgì sí lab eh, so bàtà tí rìsọ̀tù ẹ̀ máa fi jáde ó yẹ ká gbèsè ayọ̀. jẹ́ gbèsè ayọ̀. àwọn ah. gbèsè ayọ̀ um, ẹ jọ ibo ni kábíyèsí wọn. wọ́n wà palace. palace eh. ẹ jọ just a minute. thank you. Ah. pọ̀ eh, so fẹ́ understand o kí ni gan-an gan-an ló ṣẹlẹ̀ sí Adétọ́lá because kò yé mi rárá. Oh. tí bá lóye mi rọ́ ni mo pa fún mi sọ. mi ò rí nǹkan tó ń ṣe wọn bá sá. in short mo ti rán series of tests kan and yet mi ò lè figure out pé nǹkan báyìí pàtó ló ń ṣe. ah that's ẹ̀yẹ́ ìyẹn rí bákan because kí wàá ló ṣe ní hospital tí ó hàn wá bẹ́ẹ̀ tí at least something must be wrong with him <laughs> something must be wrong. um, you are right sir but yet kò sí nǹkan tó ṣe tó gbogbo àwọn test test ta rán ní fún ààrẹ anything láti sọ pé kò pa ìkókò tó ṣe. kàyéfì lélẹ́yìí ọ̀ torí kò yé mi rárá. Um, bọ́sà hmm. mọ́rìsì mo fi wálé mo fi wá rí i pé ó kàn jẹ́ pé ó wà against our own ethics kábíyèsí yorùbá ní pé kẹ́kọ̀ọ́ spiritual. No, oh, by, by spiritual you mean ká go diabolical? Ìyẹn ká lọ visit aláwo or something? Uh, something like that, sir. Is it something like that or that's what you're saying? <laughs> sir, bí mo ṣe jẹ́ gẹ́gẹ́ bí ọmọ sí mi ò bá advice pé kẹ́ ṣe bẹ́ẹ̀ sá. Ṣèlérí pé medically I'm not in the right position to tell you that, sir. Yes, I know. ó ti ń dojú ẹ̀ báyìí ó ti dojú ẹ̀ táwọn Yorùbá máa ní ó ti débi olókùn mẹ́sà. Singa, ah. my ah. sí ọlá o èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá. Hello. ìwọ náà kọ́ lélẹ̀ no is this not you so torí pé òun bá mi fọkàn sìn o tún fẹ́ máa disrespect mi lé lórí right let me tell you something ṣọ́ọ́ kí peter wáyé ó yẹ kí n embarrass ẹ kí n nù ẹ kí n já sí òwò everybody kó ṣe fídíò ẹ kó gbé sórí Instagram kó gbé sórí Facebook because kí ni o manners mi ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe o mi ò ní ẹjọ́ tí mo fẹ́ bẹ̀rù because ìmọ̀ àti ẹ̀ àjọ sí ní level kan náà ṣó ti yẹ tó bá jẹ́ torí bó ṣe ń wọ ìwò káàkiri ló ṣe fi pé o wà ń bẹ̀ o mọ nǹkan tí I don't have your time let me just tell you something sórí ọlọ́run tó dá mi tó dá ẹ á ṣe ìdájọ́ tó tọ́ láàrin màtí ẹ bitch. ọ̀rọ̀ sì wọ́ wá o. ó tó gẹ́ babaláwo ọjọ́ wọn dáfọ́jọ́ ó mójú ẹkún sun ìràwọ̀n ọmọ ọjọ́ máa bí ó bọ́ dùndún ọ̀dùndún awo ìgbàlẹ̀rọ̀ adéwàfọ̀rún mi là ifá ń ṣàwo níjù níjù káàkiri kábíyèsí. ifá. ifá ní a ti yan ẹni àìṣẹ̀ kan jẹ ó sì ti fìlú yìí ré ó ti fìlú yìí gégùn ẹgbà mí ẹni máa tún lè ó burú ẹni dáyọ̀ jẹ ẹ má wò mìíràn ẹ̀yin ẹ̀yin olóye ẹ má wò mìíràn káláyọ̀ jẹ. awo ìjọ torí ọlọ́run ọlọ́run ní jẹ́ ká rí láburú nílùú yìí o ṣe rí wọ́n ní ẹnìkan tá a ṣe ni ẹ bèrè lọ́wọ́ ifá bí ó lè sọ ẹni náà fún wa ẹ já lọ bẹ̀ wọ́n ẹ jọ torí ọlọ́run. òfin hàn mí jù báyìí ah. àmọ́ ọ̀rọ̀ ta kókó sẹ́yìn ah. eh, ọ̀rọ̀ kan. àwo ọ̀run ní tóbi-tóbi ká fọ̀bẹ bù ú eh, ẹnu náà la fi sọ̀rọ̀ láwọn mi ni bàtà ń ké lótú ìfẹ́ ẹ sọ ó bá ṣe rí fún wa. àwo ìjọ nítorí ọlọ́run ọlọ́run ò ní jẹ́ ká rí láburú nílùú yìí o ṣe rí wọ́n ní ẹnìkan tá a ṣe ni ẹ bèrè lọ́wọ́ ifá bí ó lè sọ ẹni náà fún wa ẹ já lọ bẹ̀ wọ́n ẹ jọ torí ọlọ́run. ẹni ọ̀rọ̀ kan ò ta kókó lójú rẹ̀. àwo a mọ̀ pé lówelówe nípa máa ń sọ̀rọ̀ torí pé lówelówe báyìí ńlá lulẹ̀ àgídìgbò ọlọ́gbọ́n níjó ìwọ ọmọràn ló mú òun fa ifá ta wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí ò ní balẹ̀ kó má yan ohun ẹbọ bẹ́ẹ̀ lọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má yan ohun ètùtù kí ni ohun ẹbọ kí ni ohun ètùtù. kù làákàyè ó Ọ̀rúnmìlà ọ̀rọ̀ lolóyè sọ yìí kí ló ń ẹbọ kí ló ń ètùtù kí láà ṣe tìlú yìí ojú tí ó ráyè ẹ o tọmọ ọba ó ń de inú àìsàn ọba ti jẹ́ kó wí o. Ah. <laughs> ó gbè méjèèjì ẹ ẹ kábíyèsí. ifá ní ohun abẹ̀mí ah, láàfin rúbọ abẹ̀mí láàfin ṣètùtù tìlú yìí ó tùbà tí ó tùṣe kódà ọmọ yẹn ó dìde ní dùbúlẹ̀ àìsàn. ó ah, lè lágbára o. bẹ́ẹ̀ni that's not possible that is not possible ní ìtìmọ̀ àlórí oyè yìí ilé ọ̀dùnsẹ̀ so a máa fi a máa pa èèyàn à ń láti tẹ̀jẹ̀ sílẹ̀ kí a tó lè fi ra ẹ̀mí ẹlòmíì padà no no no way I say no way not while I'm on the throne not way no way every every every one part of rubbish barbaric nonsense I don't want to olùdó ẹ bá kábíyèsí sọ̀rọ̀ olóyè olóyè bí a ò bá ṣe kó tó tó ọjọ́ méjì ńlẹ̀ yìí àfàìmọ̀ kí ni yóò mọ̀. ó dà ó dà ó dà ẹ̀yin náà ẹ gbọ́n tí ifá ń sọ ní sẹ́ńtúrì táwa yìí kéèyàn máa pa èèyàn láti fi rẹ̀ ní èèyàn kan padà àbí láti fi rẹ̀ ní ìlú gangan padà how is that possible. ẹ bèrè lọ́wọ́ pa kó gbàgbọ́ kó gbàgùtàn kó gbà màálù ńlá tó yọ owó gangan ẹ bá sọ. ìfá rí ilé o kó tó mú un tó mú ọrí èmi kan mo sọ ìfá lọ sọ. àwọn ẹ̀gbọ́n kan tó sì sọ sí ní ẹ̀rà táwa yìí àṣẹ máa pààyàn àfi ṣe nǹkan tuntun bó jẹ́ màálù hundred a máa kọ sílẹ̀ ẹ̀mí ò pé ká pààyàn ifá lọ béèrè ifá lọ béèrè ó ní kí ìlú túbà ìlú ó túṣẹ́. ẹ wá nǹkan ṣe sí i. pẹ́ fún wa ẹ̀ṣẹ̀ rọ̀rọ̀ yìí kò lé tó bá ṣe mú yìí ẹ bíi ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tóun tá à ń yàdá tì í kábíyèsí ẹ̀dẹ̀ máa wò ó ṣẹ̀dẹ̀ èmi náà ti wá rò síwájú mo ti rò sẹ́yìn mo pé kí la lè ṣe ẹ́ à mo kàn wọ́n pé a máa gbòòrò ní kábíyèsí a máa gbòòrò ní ẹnikẹ́ni tí ó bá ti jáde nígbà tí oró bá jáde tóró bá ti gbé wọn ò lè dẹ́ anybody lẹ́bi ẹ̀ kábíyèsí. sori èyí pípọ̀ ìṣàbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí èyí pípọ̀ ìyẹ kò ń tèkì ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ni pé ẹranko lẹ́ ń sọ̀rọ̀ ọ̀gbà èyí abẹ̀mí là ń sọ̀rọ̀ human being a living human being so àwọn ìdílé mú apá àwọn pé because a fẹ́ ra ẹ̀mí ẹnìkan wọn padà that's not that's barbaric gbọ́gbọ́gbọ́ àwọn ni the only option tó wà nìyẹn fóònù adé lọ sílùú mi àlọ́ wá wo mi tó máa dáfá wọ́n mọ̀ bí ibi tí tẹnìkan pé sí ni tẹlomi ti bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni kábíyèsí àmọ́ wọn kábíyèsí àwọn tá a fẹ́ lọ gbé wà wọ́n tóun náà bá wá sọ pé ah nǹkan abẹ̀mí yẹn gangan la tún máa fi sílẹ̀ nǹkan kí máa wá ṣe kábíyèsí. ọ̀rọ̀ mi ò yé ń yà gbogbo yín ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí you don't understand it you do not understand it I said I am not interested in killing somebody ọdún mo fẹ́ ra ẹ̀ mi ọmọ mi báwo ló ṣe máa kí ló kí máa sọ ń pa ẹ̀. kábíyèsí. gbọ́ gbọ́ gbọ́ tí ó bá débi pé ó ṣeé ṣe kí n fẹ̀mí mi sílẹ̀ i'm ready. ìwọ kábíyèsí gbogbo dòrí bẹ́ẹ̀ ṣe rí bí èmi àrẹ̀mọ bí mi ṣe jọ wá lógún náà lẹ̀mí àwọn aráàlú náà jọ wá lógún kábíyèsí àmọ́ àgbọ́dọ̀ ṣe kankan. bọ̀ tó bá ní ọ̀rọ̀ míì tó fẹ́ sọ i will listen to you but on this matter. <clears throat> kábíyèsí ọ̀rọ̀ yóò le tó bẹ́ẹ̀ ṣe ní ìlú yìí kábíyèsí o kábíyèsí o. la fẹ́ wá ṣe báyìí ọ̀rẹ́ tó bí sùn láti ṣe ẹ̀kọ́ aráàlú ẹ àwọn ọ̀rẹ́ lè jẹ́ kára ní wàá lè jẹ́ kí kọ̀ọ̀kan ṣàràmọ́ wa. ìbá ilé ìjà ni tábà mi kò o. olúwórí mi mi ò léèyàn kankan àfi wọ́n ojú kan ẹ̀ pa ojú kan ẹ̀ rèé ìwọ nìkan wájú ìwọ nìkan lẹ́yìn èmi àti bàbá ò lè máa wọ ẹ̀ràn ọ̀hún ohun wà ká gbé tutù àmọ́ àlè pààyàn tó lọ́ọ́ fẹ́ gbé tutù mo bá wá wọ èèyàn kankan wá torí èmi torí ìyá ẹ̀ kó mára dá ọkọ mi ṣàánú mi mo fi ọlọ́wọ́ ọba mo fi bẹ́ẹ̀ mára dá fún mi. mo bá mára dá fún mi gbogbo tó bá fẹ́ pátápátá ni máa ṣe fún ẹ mo fi elédàá bàbá ẹ mo fi bẹ́ẹ̀. Marada, dákun wọlá pé mi ò lè bímọ kankan mọ́ kí n tó ti rọmọ mi bí tó má dàgbà bí ìwọ ṣáánú mi má jẹ́ wálé ọba lásán ọkọ mi ọkọ mi jọ ṣáánú mi Marada Marada jọ torí ọlọ́run bẹ́ẹ̀ ni mo bẹ̀bẹ̀ ni ṣàánú mi ni. Thank ọjọ́ orí mi igbákejì òòṣà ọkọ ìlú ẹ ṣàánú mi ẹ má jẹ́ kójú tì mí ẹ dákun mo ti jẹ́ pé lè nìkan lè máa ṣe fún mi ẹ ṣe fún mi ẹ̀yìn ẹ̀ wo oògùn náà kan ṣoṣo tí mo wó re ẹ wọjọ́ orí mi ìgbà mo tó fẹ́ lóyún mi ti máa tó bímọ mi kábíyèsí ẹ wo bí tèmi àti yín ti jọ ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ I want to ń you yorùbá fún yín as assignment ok sori a di a ada. Báwo ni? Ṣé láti Mami, mi ì ṣe. Ẹ ẹni ọmọbìnrin. Ọmọbìnrin yẹn, ọmọ nǹkan Mo ṣọ́ pé iṣẹ́ tí dáàdì ẹ̀ àti pátánà àwọn ò ní ọ́fíìsì ni wọ́n parí nílé. So má bọ̀dà. So let's continue. Àkókò ti tó. Adé. Àǹtí ronú. Ronú ronú jinlẹ̀ gidigidi. Ronú. oh, oh baby god ọlọ́run má jẹ́ kó pa mí kí ló ṣẹlẹ̀. Ah, ah. Ah. ṣé o mọ̀ pé home máa ń dùn ju àwẹ̀ ṣe máa ń sọ fún ẹ. so ìgbà yẹn wá ń kọ data wà ní home kọ ṣé àwọn sọ yẹn kò score dodo goals ni. <laughs> ìyẹn náà gbé ní home advantage <laughs> mo lù tán <laughs> opportunity ni mo lù tán. oh baby i'm so tasty ibo ni fíjẹ wa. o fẹ́ mú mi. yeah ṣe pé àwa lè máa ń pè ní olómi ló hmm. ta olómi ló máa ìwọ ni ìwọ ah, ni story <laughs> anyways uh, Babajide living rooms right my fridge is mine. Ah, okay. so but before there owó bóyá dáàdì yẹn wà rí ìwà kọ́kọ́ àgbègbè yẹn. all right bá gbẹ̀gbẹ̀. ṣe máa yẹlé o mi ń gàdé. ọlá èmi sí ọlá o èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá èmi sí ọlá o èmi sí ọlá èmi sí ọlá yálé èmi sí ọlá. You don't know about this. Eh? Yeah, yeah, look where. Because I don't understand dare you? How dare you? Ẹ eh, ẹ eh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí Kilo dé kilo ló kilo kí kilo ṣẹlẹ̀ kilo ló kilo kí kilo dé kilo ló dé tó pọ̀ ọdún mọ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún ẹ. Ṣé orí ni? Oyin kò lọ jí ìkọ́ni mi. Ẹ́ middle of the night ọmọ mi ṣe kí ni. ọmọ ẹ ń ja ìdí mi sọ. you are stupid. ọmọ mi jí nǹkan nínú freezer bàbá ẹ. are you normal. in my husband in your husband house torí ẹ dàrú ni nílé ọkọ mi olóńgbò tó fọwọ́ kọ́ mọ́ mi are you alright àbú ah, máa gbọ́ ni. she slap me Ah, she slap me. o fọ létí. ó nà ọmọ wa. so wá fọ yín lọ́wọ́ àpòfọ létí. yes mo dẹ̀ tún lè túnṣe. yes. wàá fọ etí ẹ̀ gẹ́ẹ̀. bí ìṣèjọba fọwọ́ kọ́ mọ́ mi yóò yà wèrè ni. ìrànwọ́ ṣẹ̀ṣẹ̀ wá dé géèjì yẹn sáà. wọ́n tí mò ń fún ní àyẹ̀tẹ̀lẹ̀ level lẹ̀ kò wá manage ara ẹ̀ mi ò mọ̀ pé fẹ́ máa bá ṣe ìfànfàní ká ní mo mọ̀ ni pẹ̀lú àwọn bá ṣe ni ah, màá ti wá bọ̀ sọ̀rọ̀ ẹ̀ oh. because only ní right nínú ilé. Eh? yes. kí ló sọ yẹ. ó ní right nínú ilé. don't say it again má sọ mọ́ nínú ilé wo ah má sọ mọ́ ah. ṣé mi máa sọ mọ́ sórí nǹkan tí ò gbọ́ mi wá gbọ́ ni. Takingbin pé kí ni. Mo manage Èmi. Yes. Mo manage ẹni pẹ̀lú gbogbo àwọn ìwà burúkú ìwà òṣì ìwà yẹtijẹtijẹti ìwà yamayama tí ò ṣe gbọ́ sétí tó ti wù sẹ́yìn. sir. Ben sir. Quite unfortunate though ọ̀rẹ́ ò sí ilé. mo mo mọ̀ sá. oh okay. Yes, oh. so ṣé o máa dùn ní báyìí. actually sir ẹ̀yin ni mo wá rí. èmi. bẹ́ẹ̀ ni sir ṣé kò ṣe kó bóyá wà tí ọ̀rẹ́ ẹ níjà ah no no not at all sir. you sure. ah kò síjà kankan. um sir ṣẹ́rí àwọn ọ̀rọ̀ kan wà nínú mi láti ọjọ́ yìí tí mo ti fẹ́ sọ fún yín but mo kàn ń dákẹ́ àmọ́ ṣẹ́rí conscience mi máa ń disturb me. òun ni mo ṣe ní pé kí wọ́n bá yín kí wọ́n sọ fún yín sir. Um, ok uncle Thomas ẹ ṣáà mọ̀ pé mẹ́ta ni wá àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọ rìn ẹ dẹ̀ mọ̀ the same school ni àwa mẹ́tẹ̀ẹ̀ta jọ lọ um, ṣẹ́rí ó ní àwọn ìrìn kan tí ìyàwó yín rìn nígbà tá a wà ní school ó ní àwọn nǹkan tó ṣe tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó ẹ wò ṣẹ́rí uncle Thomas mi ò lè ka iye oyún tí ìyàwó yín ṣẹ́ as a matter of fact ó máa ń lọ láti ọkùnrin kan sí kan lóyún fún kan ṣẹ́yún lọ nínú mi ò lè káyè ìgbà tí ọ̀rọ̀ yìí ti fa ìjà láàrin wa ní school because mo wá wò pé ó tún you know ó tún ṣetán ó tún marry ó tún bímọ mo wá wò pé báwo ló ṣe ṣe mo wò pé iṣẹ́ ọlọ́run ọba máa tóbi àbí mi ìmọ̀rú luck tó ní tó fi rí ọmọ bí because ọ̀rẹ́ mi ṣẹ́yún gan o ẹ lè tẹ́ bá mọ iye ọkùnrin tó ṣẹ́yún fún kò tí ẹ ṣe kà ni mi ò lè kà á mo lose count oyún ibo ó máa wá ń dùn mí pé ah, ah nígbà tó lóun tún bá ẹ ṣe tó tún wọlé ọkọ tó tún bímọ tán ẹyìn tọkọ ẹ tún fìfẹ́ hàn sí ẹ àlejò ṣe bó yẹ kó fi gbogbo wàyẹn sílẹ̀ ẹ wo uncle Thomas ah, ẹ wo i'm i'm sorry to say this sir ìyàwó yín ń yan àlè o ìyàwó yín ó ń yan àlè mọ́ yín lára. mo ń sọ nísìnyí tẹ́tí fẹ́ tó wà nínú ilé yín tó ti bímọ fún yín pé ọ̀rẹ́ mi ìmísí ó yan àlè. ẹ wò ẹ wò uncle thomas ẹ mi ò fẹ́ kẹ́ máa rí bíi pé torí pé mo fẹ́ kẹ́ fún mi lówó òun ni mo ṣe wá sọ gbogbo ọ̀rọ̀ yìí fún yín o no kò ń owó rárá ṣé bí conscience mi ṣe bí iṣẹ́ àmọ̀kò tó ń jẹ́ conscience kan kí n má jẹ́ kí n gbádùn ni. ok ẹ jẹ́ tó sọ̀kọ̀ fún mi okay ọ̀sọ́mọ̀s ṣe bishop ni ìyàwó yín máa ń lọ ló máa ń dágbére fún yín kó máa ń lọ tó máa ń jókòó sí kí wàá ní reason tó jẹ́ pé tó bá ti wà ní shop yẹn ọmọ ọ̀dọ̀ yín ló máa lọ mú ọmọ yín ní school most times i mean tó bá ṣàjẹ́ pé shop ló wà òun fúnra ẹ̀ ló yẹ kó ṣàmà lọ kó lọ máa mú ọmọ ní school ó ṣe wá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ yín ló máa lọ mọ́ ọmọ yẹn every time. ìfẹ́ mi ò lójoojúmọ́. tó ẹ túmọ̀ sí pé inú ah, inú òkùnkùn ni o in fact mo lè sọ wípé ojú yín dúdú gan. Fẹ́mi èmi no èmi gbogbo nǹkan tí bùkún mi sọ yìí èmi ṣe gbogbo nǹkan tó sọ fún ẹ ó dẹ̀ believe ẹ tọmọ sí. shush Shush! sí. ẹ gbẹ́rù sáwọn. mo bẹ̀rù jọ my decision is this bí ṣe ń wù ọ yìí lálẹ́ yìí ṣe ṣe báyìí bàjẹ́ lọ kúkú lórí. àyè láti gbà ọ. I'm going nowhere. I am going nowhere. This is my husband house. You are my husband. Ọmọ mi rèé. I am not going any fucking damn where. Kí ni ìlú wa kúrò nílé? Yes ìwọ ló máa kúrò nílé tó bá tún wá sí gba etí ẹ. ọkọ mi yẹn ọmọ mi rè this is our house Thomas how bad enough of you. kò tó fẹ́ ṣe kò sí kò tó fẹ́ ṣe ìwọ ìwọ ọmọ tẹ́ ìwọ ìwọ. ọsọ ọsọ ọsọ ọsọ àbíkọ sì bí bàrà tó lù bí ikú mọ́ my say I will just call my sister so we going to her place but let me call my friend first ah Kẹ́sùdé gbọ́dọ̀ gbọ́ nǹkan tí Bùkún mi ṣe fún mi. Hello hello hello Yẹ́sùdé ẹ̀ now má bínú má bínú mọ̀ pé táìmù ti lọ ọkọ mi sílé mi kúrò nílé èmi àti ọmọ mi ah, ìtúndé ṣe mọ̀ pé bùkún mi ló bà ayé mi jẹ́ ilé ọkọ mi ṣe mọ̀ pé bùkún mi ló lọ ń sọ ọ̀rọ̀ tí ò da. fọ́kọ mi nípa mi ṣùgbọ́n pé bùkún mi ló sọ fọ́kọ mi wípé èmi ò pé gbogbo oyún tó bẹ̀rẹ̀ ní iṣẹ́ láyé lèmi ti ṣẹ́ kọ̀ọ̀nù ara mi ipò wíwù mi ò gbà ókè mọ́ wípé ọmọ tí mo bí gan pé orí ọ̀fin Ọlọ́run mo fi bí pé bí mo ṣe wà ní ò bí nǹkan kan mọ́ lẹ́yìn ọmọ kan tí mo ti bí ipe ṣé rí ṣó ló sọ fọ́pọ̀ mi pé ṣé kò rí pé ọmọ èèyàn kan tá a bí ó ti kọjá nine years àárín mi bí pé ìwù mi ò dáa pé mi ń yàn lé ọkọ ṣé orí nǹkan tí bùkún mi lọ ṣe fún mi ah ah mo ti báyé mi jẹ mi mọ nǹkan tí mo ṣe fún mi mọ bùkún mi ti báyé mi jẹ lé ọkọ mi mi lè parọ́ ok ṣé mọ̀ pé everyday lọ́kàn mi nà mí ṣùgbọ́n kí tí bá jẹ ìyá láàárọ̀ lọ́wọ́ ọkọ mi alẹ́ òun máa fi sùn mo kò dísẹ́ láti máa sọ fún kankan nù yín ni èmi mo máa tún kó bárò fọkọ mi I've not been happy in my marriage <laughs> ayé mi ti bàjẹ́ bùkún mi ti báyé mi jẹ́ ìtúndé bùkún mi ti báyé mi jẹ́ kí ni mo ṣe fún bùkún mi má tó mọ́ mi kí ni mo ṣe fún bùkún mi. <laughs> Ah! Ah! mo ti gbọ́ mo ti ń pe sísá mi máa lọ sọ́dọ̀ wọn ẹ máa tó mọ́ mi mo ti gbọ́ ó ṣe. ṣèmi àyè ń yá. ọ̀ ẹ jọ staff ro kò kò wọ́n ṣe fún ẹ ibi tó tutù lè ṣù fẹ́ wọ̀ ibi tó ń tòrò ló fẹ́ bá sí àgbẹ̀lẹ̀ ìdá ògùngbà àwa la ò ní gbà fún ìfẹ́ rí ọwọ́ àwa la ò ní gbà fún ìfẹ́ rí ọwọ́. Rádùn láyé. 你 <laughs> 死。 Ah, mi ò sí o. Ẹlẹ́gbẹ̀rà o. My king. How are you? kà sọ kàbíyèsí. Báwo ni? Kàbíyèsí. Ẹ wọ́n máa lọ́n tẹ̀. Máa lọ́n tẹ̀. Kàbíyèsí. Báwo ni? Kàbíyèsí. Tàkùtì tá a dẹ́ ti mẹ́rùn. Àwọn tá a dẹ́ ti mẹ́jà. Ah, Owó ti Oh my God. Ẹ ń bọ̀ ní sí ló jókòó. ìnà ah. èmi ò fi taratara faramọ́ gbogbo nǹkan tá à ń ṣe yìí o. kàbíyèsí ẹ ah, kàbíyèsí ó dáa ah, kàbíyèsí ó dáa kí ló lè tuba kó túṣẹ́ kí ló tòrò nǹkan táwọn alálẹ̀ fẹ́ nìyẹn. àwọn ló jẹ́ kó ṣeé ṣe kàbíyèsí. àwọn ọmọ ọlọ́mọ ni when tell me when when will we be able to go away from this barbaric kò kò bójú mu. very soon láìpẹ́ láì jìnnà we will get out of it but as for this one ah àwọn alálẹ̀ ti bá wa ṣe. Can you see you're a bad friend? Ọ̀rẹ́ bí ni ẹ́, ẹni tó rí ẹ tí ó sà ikú dé sónítọ̀hún lára. Ah! So gbogbo bí sí ṣe máa ń purọ́ fún wa ẹ òun forí gbá lẹ́nì òun forí gbá lọ́la ọkọ ẹ̀ ló nà ìwọ ló dẹ̀ wá ń díẹ̀ ìwọ ló wá ń díẹ̀ kí ló dé kí lọmọlọmọ ṣe fún ẹ what did she do to you. will you shut your mouth. really. will you shut your mouth. bí ẹnu ẹ dákẹ́ ah ó dẹ̀ pariwo lé mi lórí ṣé mo mọ nǹkan tó ṣe fún mi ni ṣé mo mọ nǹkan tí mi ti ṣe fún mi owó débi bàyọ̀ wá bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹni òṣò wá fi pariwo pé ẹ pẹ́pẹ́sẹ́ o ọkọ̀ ẹ̀ lè kúrò lé kí ló kọ́ mi pẹ̀lú yẹn ṣé mo mọ nǹkan tó ṣe ni. sọ̀rọ̀ náà bá tiẹ̀ jẹ́ pé nǹkan tó ṣe nìyẹn ẹ ṣe bọ́ rẹ̀ la pera wa bùkún bó ṣe pé Mrs. Odemo how soft that girl is she's a good girl ó máa gbọ́ràn sẹ́lẹ̀ ló dé máa apologize no you going to go and destroy her home you are a bad friend i'm still saying it and Odemo gbogbo nǹkan tó lọ sọ fọ́kọ ẹ̀ ìwọ ló ṣe ìwọ gbogbo ló rí ìrìn òṣì kiri bó ṣe ń fò síbí ló ń fò síbẹ̀ yẹn ìwọ ló ṣe gbogbo yóò ná ẹ̀ tán bùkún mi. Ah! Hmm. <laughs> kí n pé kí n sọ fún un kí èmi pè mí sí kí n sọ fún èèyàn fi ọkọ bú mi ó fi past mi bú mi ó tún joke pẹ̀lú ohun mi. kí ni problem ẹ kí ni ìṣòro ẹ ká má fi ronú parẹ́ ẹ ẹ tí ẹ dúró ná ṣó tí ìfi obìnrin táwa nílé ayé la máa no ọlọ́run kan ti kọ tàwa kan bẹ́ẹ̀ pé a máa marry kò ṣe gbogbo wa la máa marry ẹ bó tá bá ní ká wò náà okùn mi ó try ó ah, rìn kò sọ́kùnrin tí ò gorí ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a wà ní skul ó lójú ìtí ò gorí ẹ̀ náà àwọn ọkùnrin tó jẹ́ ọmọ skul wa kí ló dé ẹ bó lè ṣe wà ń sìn kó tiẹ̀ wá lọ márì gan ọ̀rẹ́ mi tó ṣọ̀pọ̀ ní wọn níbi tó jayé dé níbi tó rìn dé kò sí hospital tó ti ń ṣẹ́yìn tó débẹ̀ ẹ gbogbogbò yẹn òòrùn Bùkúnmi a máa sọ fún ẹ pé Bùkúnmi be careful don't do this wọ́n máa ní ẹ kí ni kí wọn kí wọn kọ́ máa bẹ sọ̀tún kankan báwo ni ti wá ṣe jẹ́ look at it now ṣé ọmọ ọ̀rẹ́ ni wá lóòótọ́ a dẹ̀ ní láti bára wa sòótọ́ ọ̀rọ̀ look at it ẹ wọn náà wọn ò kàn ti ẹ̀rọ ni mo mọ̀ pé bó ṣe pé mò ń sọ àsọdùn ó tó ọ̀rọ̀ ni mo ti ń rò ti pé pé báwo mo ṣe fẹ́ bẹ sọ̀rọ̀ mi kò fẹ́ tó kó jẹ́ pé láàárín àwọn ọ̀rẹ́ wa tó kù mo ṣe máa sọ mo ṣe ní kí n sọ fún eléyìí tó wá kí mi ṣọ̀pù yìí just need to be prayerful ó ní láti máa bẹ̀rẹ̀ sí í gbàdúrà kò sí nǹkan tàdúrà ṣe tí ó ti tíráàyì ó ti tíráàyì nínú ayé ah màmá ó máa ní láti rọ́kùnrin fẹ́ lóòótọ́ o gbogbo àwọn bọ̀bọ́ yẹn tó ń sá lọ àmọ́ kan tó gbọ́ o àmọ́ kan tó rí o àmọ́ o ok a lè máa wọ ẹ̀ràn náà ọ̀rẹ́ wa ni ẹ ṣé mo kó tó máa ṣẹlẹ̀ ń sìn ká lọ sókè ká lọ round up ká jáde. Hmm? ọ̀rẹ́ mi no no no má má má rí bẹ́ẹ̀ mo kàn ní kí bẹ́ẹ̀ sọ tọrọ ah babe mo mà kàn bẹ́ẹ̀ sọ tọrọ ni wọ́n jẹ́ lọ gbé báàgì mi. ìwọ wá ní kí n má ṣe nǹkan tí mo ṣe fún jọ tí mi ò bá ṣe nǹkan tí mo ṣe fún kí ni kí n tún wá ṣe fún. ṣé torí ẹ̀ ló ṣe wá parọ́ ọmọ tó fi destroy marriage ẹ̀ ẹ́ say something now where is it coming. ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní òní tí gbogbo ẹ̀ fi dojúrú ẹni tó wà ń jẹ gbogbo nǹkan tó sọ fún yín pátá irọ́ ni ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ó lè sọ̀rọ̀ ah, say something kò lè sọ̀rọ̀ Bísí is a very good girl she's a very good girl ẹni tó máa ń ṣòṣì bàtà wà. òun ni gbogbo bó ṣe parọ́ fún yín ẹ ó ṣe ń ó ṣe gbá aṣẹ́wó ni òun gbọ́ngàn láṣẹ́wó òun gbọ́ngàn nìdí òun gbé jẹ́ nígbà tá a wà ní sùkúl bó ṣe ń fò síbi ló ń fò sọ́hùn. Hmm? mo ṣe ń gbọ̀n. no no wait wait wait nǹkan tó ọ̀rẹ́ sọ̀nsìn kò fẹ́ bẹ̀rẹ̀ ṣé. Say something, you traitor. Say something to it. Ẹ̀yà fẹ́ bàràjà làkọjú mọ́, kì í ṣàdíwó ọjà o, kì í ṣàdíwó ọjà o. Ẹjọ́ kí ni ìfọ̀tẹ́ bá mi sọ náà? Ẹjọ́ ọ̀rọ̀ rí ìwò lẹ̀ bá mi sọ. Ẹ ṣé kí ni? Ẹ rábùrò mi. <laughs> ó dà pé ẹ̀ ń wá wàhálà ọ̀nkú tọ́mọ̀sì ó dà pé ẹ̀ ń wá wàhálà lọ́tẹ̀ yìí ẹ̀jọ̀ ṣé torí pé mo dúró mò ń wò yín látijọ́ èmi ò sọ̀rọ̀ ṣé ẹ rò pé mi ò mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń na àbúrò mi nílùkulù tẹ́ ẹ̀ ṣe yamayama nínú ilé ṣé ẹ rò pé mi ò mọ ni ìgbà tó jẹ́ pé ọ̀dí ara ẹ̀ náà tá a bá fẹ́ sọ̀rọ̀ kò ní jẹ́ ká sọ̀rọ̀ iṣẹ́ ló máa parọ́ ló máa parọ́ ló máa parọ́ gbogbo àpá tí n bá rí lára ẹ̀ tí n ti ń gbẹ́ bọ́ọ̀lù ṣe gbẹ́ bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ ó máa parọ́ ni gbogbo bẹ́ẹ̀ ṣe lu àbúrò mi gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ mo kò decide láti má sọ̀rọ̀ ni nítorí pé ẹni tá a fẹ́ gbèjà ẹ̀gọ́ ò rẹ́dì láti jẹ́ ká gbèjà òun torí ẹ̀ ni mo ṣe ń wọ̀ láti jọ ṣé wọ́n rí ilé tẹ́ wọ́n sọ yìí tẹ́ ń sọ yìí ẹ̀ ń wá èṣì ni o ẹ̀ ń wá wàhálà ni o báwo lẹ ṣe máa sọ wípé ẹ̀rí àbúrò mi ẹ̀jọ̀ tó lọ́lọ́ gbọ́dọ̀ fàbúrò mi sí níbo lẹ fi sí. ẹ̀ẹ́ ẹ ti wá káàkiri lẹ́wọ́ ṣe ní ká ẹ pè mí bóyá ọ̀dọ̀ mi ló sá wá kí ni nǹkan tí ẹ̀yin fi ṣe tó fi sá kúrò nínú ilé kí lẹ ṣe fún tó fi sá kúrò nínú ilé. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo uncle Thomas mo fi yín ní ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta péré kẹ́ fi bá mi wá àbúrò mi síta tí ẹ bá bá mi wá àbúrò mi síta tí mi ò fojú kan àbúrò mi láàrin ọjọ́ mẹ́ta ah, ẹ wo mi ì tí ì lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yin àgbà yóò ṣe àgbà játijàti olórí burúkú àgbà ọ̀ṣẹ́ àgbà ránù ẹ sì dàrú ẹ sì dànù kó lórí fóònù fún mi dàrí. Ah, ah, can you imagine ẹ̀wọ̀n kọ́ màá lọ́kùnrin mí kẹ́ tó bá yá ń sìn àwọn ọmọ ayé ẹ̀sìn ọmọ ní ẹ àwọn òfẹ́fẹ́ sẹ́ẹ̀tì àwọn òfẹ́fẹ́ sẹ́ẹ̀tì wọn àwọn òfẹ́fẹ́ àgbàlagbà tó bá máa pápá olórí burúkú àgbàlagbà kan ló ń nà ọmọ kékeré ẹ. kò sí wàhálà ènìyàn fẹ́ bàràjà làkọjú mọ́ kì í ṣàriwo ọjà o kì í ṣàriwo ọjà o ìmọ̀ ẹ̀ ṣàriwo ọjà o. No one is perfect Let me be more ṣe manage my imperfections o ìfẹ́ mi. wá ní ẹ? Níbi mọ́tò mọ́tò. Mọ́tò ìyàwó mi ni. Níbo? mọ́tò ìyàwó ẹ̀ ni àbí. mọ́tò ìyàwó mi òun ni mọ́tò yìí mo ti ń wa tipẹ́ láti gbẹjọ mẹ́ta sí. panu wọn jẹrẹ. mọ́tò ìyàwó ẹ̀ ni àbí. ẹ ẹ kò sí wàhálà wọn kọ́ jáde ṣí kó sì mọ́ gbé lọ. ẹ ẹ gbọ́ mi o kọ́kọ́rọ́ mọ́tò tèmi lélẹ̀ mọ́tò mi nìyẹn ṣé màá fi mọ́tò mi tó wá wọ ilé ikú mi ni. Ah, àmọ́ irú ẹ̀ tó ṣẹlẹ̀ dáadáa gbàdọ́gbọ́n àyẹ̀wò bóyá èèyàn kò sí bẹ́ẹ̀ àwọn èkó ẹ̀ sì wà á nu mọ́tò ó bàrí kí ó ṣe sí ó lọ kùnà wá wọ́n bọ̀ sí mọ́tò ẹ gbèrè èjì lọ. ó tì í kò rí bẹ́ẹ̀ àní ìyàwó mi àtọmọ mi mo ti ń wá wọn láti fẹjọ́ mẹ́ta ń sìn mo dẹ̀ rí mọ́tò mi ìbára ìwé ẹ jọ. wo gbogbo tẹ̀ yé ń sọ̀rọ̀ irú sì ń bí mi mo lè bí ó nílẹ̀ o ara ń kọ́ mi ó dà kó ọmọ nǹkan tó ń ṣe láti gbé ara ń kọ́ mi gidi o. ti ń wò wọn àtọmọ mi náà ti kúrò nílé ìgbà tí mo dẹ̀ rọ́kọ̀ mi báyìí mo wọ pé abáàrọ̀ ah, ṣe wa ọkọ̀ èdè bí òun mo ṣe tẹ́ pé mo tán lọ́nà mo ń wo náà mo ń wo gbogbo ẹ̀ ẹ jọ bá ọlọ́kọ̀ ṣe dé ibà ìyàwó mi àtọmọ mi ń kọ́. aláwọ̀kọ́ náà ẹ lè parọ́ èèyàn gidi ní ẹ bọ́rọ̀ ní yéṣu tùdú aṣọ ló lẹ́ẹ̀ lọ tó lójọ gétọ̀ yìí. ẹni tó bá fàjà halẹ̀ mẹ́rin tẹ̀lẹ̀. kọ́ni bá wọn fàyè ṣe náà àwọn èèyàn wa ládùúgbò kan máa ṣọ́ wa. mọ́tò ẹ̀ ń tó ní ìjẹta orùgbọ́n àtọ́mọ. ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ṣe kíni ọ̀rọ̀ ṣe kíni bẹ́tà ni ìyàwó mi àtọmọ mi ẹjọ ẹjọ ẹjọ ẹjọ lọ ta ló lọ orò ta ló orò ta ló gbé wọn gangan náà ẹjọ ẹjọ mi lóhùn náà kíni. kábíyèsí kábíyèsí ìlú yàbí. Ah! ẹjọ ẹjọ ó dá yín lójú àbí parọ́ ó dá yín lójú àbí. níbo la wà. òràdúró tó kó fún mi dání kí n má sọ tọrọ fún sọmọ pé ara òfin tá a sọ ti ṣe ká tó di pé ajá ẹgbẹ ni pé àgbọ́dọ̀ mọ parọ́ ẹ lè ṣe tó yà wò yìí gbà ó fẹ́ bọ̀ ni mò ń sọ kábíyèsí ọlá. adétọ́lá ẹ tí ẹ dìde kó jẹ kínní ìdí ẹ kó tiẹ̀ lè lókun tó bá gbóúnjẹ wá ò ní jẹ kí ló dé ah, ó yá dìde dìde dìde dìde. kí ni kí n ṣe báyìí a ní wọn jẹ kíní díẹ̀ ó tún padà sórí kíní ah dídé ìjọba ìjọba ìjọba dáhùn mo kú. mo ti ṣe sí ìkúlẹ̀ ẹgbẹ́ mọ̀ yẹ́ẹ̀ ìjọba tọ́lá kábíyèsí yẹ́ẹ̀ mo dáhùn nínú ọmọ jù mi. awo àbí kí ló ń pè é ìbí wọn sọ pé tábà ti ṣètùtù pé ìbá rojú pé ọmọ ò ní kú kí wàá ló ṣẹlẹ̀ ọmọ náà kọ́ ló ti kú. má jẹ́ kí má jẹ́ kí n bá ìjà o wọn náà kọ́ ló ń gbà á tó ń gbẹ̀yìn ni wọ́n kọ́ ló ń gbà á tó ń gbẹ̀yìn ni pé olùkọ́ kíní kan kí n gbà o nígbà tó ń sin oníkì tó bá sọ̀rọ̀ yẹn ní olùṣègbè fún ẹ o má jẹ́ kí n dégùn fún ẹ o. kábíyèsí kábíyèsí sùúrù tí ọ̀tún ní ẹ ṣe náà lẹ́ ṣe kábíyèsí. ah ẹ rí ọmọ tí àrẹ̀mọ lọ fi ipá bá lò pọ̀ tó gba ìbálẹ̀ rẹ̀ lójijì wọn ló gégùn fúlùú tó gégùn fárẹ̀mọ náà kẹ́mi ẹ̀ kọ́mọ òun kó tó lọ fi ipá gbẹ̀mí ara rẹ̀ ló sì gégùn wípé àrẹ̀mọ fúnra rẹ̀ o òṣùpá kan ní kò bá lórí ilẹ̀ alàyè ẹ bá a bá ṣètùtù bá a ṣètùtù àrẹ̀mọ pàtàkì bẹ́ẹ̀ ni kábíyèsí ìdí rẹ̀ ni kábíyèsí tá a fi gbé ìgbésẹ̀ tá a gbé. àwọ̀ olóyè ọ̀rọ̀ lórí fatẹ́dá ní ààfin ló jẹ́ kí n pè é ṣé kò sọ́nà àbáyọ ni. ìjọba tún ní nǹkan bíi ta lè ṣe kẹjẹ ká mọ̀. Hmm, ọ̀nà àbáyọ. Eh. <laughs> Eh. olóyè iṣẹ́ yìí fúnra yín náà ṣe ẹ pẹ́ ọmọ ohun tí àrẹ̀mọ ṣe dandan o ọmọ tí àrẹ̀mọ fi ipá bá lò tó gbà bálé rẹ̀ lójijì ó ló fa àrẹ̀mọ gégùn tó fi ìlú gégùn ṣe pẹ́ mọ́. ẹ àwọ báwo lẹ̀yin ṣe mọ̀ pé ọmọ ọba fi tipa bá lò ṣe wà ń bẹ̀ ni. <laughs> bó ṣojú yìí. olóyè irú ìfun wo ló wà nínú òròmọdìẹ táwòdì òkè ọmọ ọmọ béèrè ni ńgbà mo gbé ẹlẹ́rìí ìpínjọlẹ̀ hmm, ifá fọ̀hún ifá ti sọ fún gbogbo ohun tí ń ń kedere ẹ sì mọ̀ pé ifá ò ní parọ́ ọ̀pẹ̀lẹ̀ ò ní ṣèké. ọ̀rọ̀ tó lélẹ̀. bí nǹkan míì bá wà lẹ́yìn líle ọ yẹ ká lò ó hmm, le ọ le. ṣe rí ohun abẹ̀mí tí mo ní àálò mo kàn ṣẹnu kọ́kọ́rọ́ sọ̀rọ̀ léwájú kábíyèsí ni hmm. torí bàbá fọ̀lú mọ́ bàbá fọ̀lú mọ́ ìlú yìí ó tùkà ìlú ó dàrú níbi ọ̀rọ̀ wa dé lóhùn ẹ jẹ́ ká rọra fi àrẹ̀mọ́ lẹ̀ kárẹ̀mọ́ mọ́ ọba tiẹ̀ lọ wọn jẹ lóyò ntọ́ jẹ ni bá sì jẹ́ wípé àrẹ̀mọ ni kádù káfíìlú lẹ̀ kí lù ọ́ bàjẹ́ kó túmọ̀ gbogbo wa lórí torí kì í ṣe orí kábíyèsí nìkan tí mo sì mọ̀ wípé bá a bá fi gbarú rẹ̀ láàyè àwọn alálẹ̀ ó bínú àwọn ọ̀rúnmalẹ̀ ó bínú àjàgùnmalẹ̀ gan yọ sọ̀rọ̀. àwọ̀ ẹ̀rí pọ̀rọ̀ ìta kókó báyìí ọ̀rẹ́ lè àwọn òun àwa ní sọ wípé kí ló dàrú àwa ní sọ wípé torí pé ọmọ bá fi bábá nílò pọ̀ káwa jẹ́ kí ojú kan ọba kájẹ́ kó bá pàdánù ẹ̀ ìyẹn ò dáa ẹ kò dáa. E, èwo ni ká fọwọ́ mú kí ló bàjẹ́. ìlú ọgbọ́dọ̀ bàjẹ́ ńgbà tí wà ẹ jẹ́ ká kọ́kọ́ fọ́ọ̀nù mọ́nà ah. hmm. ìyẹn dáa ẹ já fọ́ọ̀nù mọ́ ẹ já ṣe ní nǹkan tí odó bá ti dé tẹ́lẹ̀ kankan gbọ́dọ̀ mọ̀ sí. Ah, ah. ẹ̀jẹ̀ ká ṣe kí ló tó kí ló tún bá kó túṣe. Ah, àbọ̀rọ̀ mi ò yé eh, eh, ọ̀rọ̀ lẹ́sẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ lẹ́sẹ̀ ń sọ yìí. rẹ́rìn mi àti. àṣé ààrẹ mọ́ mọ́ nípa ikú mọ́rẹ́ni kejì ẹ̀ẹ́dẹ̀dá ẹ̀ sọ kọ̀ọ̀kan ẹ̀ tiẹ̀ bú kọ́kọ́ bọ́ọ̀lù àwọn olóyè àdá kí ló dé kí ló ṣẹlẹ̀ ìkàdí yẹn o. èyí ò ṣe fún rere ìyẹn ò ṣe fọ rere. ìyẹn ò ṣe fọ rere. ìwọ àti àwọn ẹjọ lẹ̀ bí àpòpọ̀ láti jẹ́ kí kábíyèsí mọ̀ mọ̀ fi àwọn èèyàn ṣe tutù nítorí ìlú nìkan ṣe torí kárọ̀ ọmọ wọn lè yá. ẹyin tẹ́lẹ̀ pọ̀ lẹ́yìn èèyàn ti máa ń wà báyìí náà abẹ́rẹ́ àgbà mi kí ló dé. ẹ kábíyèsí ah, ẹni ẹyí lọ tó. àmọ́ ní tiẹ̀. alára ẹran jẹ́ ń gbọ́ tiẹ̀ ẹlẹ́ran mo fẹ́ gbọ́ tiẹ̀ alára ẹran. o tó ẹ kí ló ṣẹlẹ̀. ó ti yé mi. kábíyèsí kábíyèsí ṣé ti wá rí i wípé àrẹ̀mọ ló dá rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí àrẹ̀mọ ló dá lẹ̀ ẹnìkan kan ò ṣe yín ah. àrẹ̀mọ ni. àwọn èèyàn yìí máa lété o wọ́n máa lété o olóyè. makin makin kábíyèsí. makin makin kí ó máa sọ rè makin makin ká máa tarí bá. kábíyèsí ẹ foríjì kì í ṣe wípé mo kàn mọ́ mọ̀ sọyún sínú òkùnkùn kò ṣe bẹ́ẹ̀ tó ẹnu wo ni mo fẹ́ fi sọ fún yín wípé ọ̀rọ̀ ààrẹ mọ́ pé kò látúnṣe mọ́ hmm. báwo mo ṣe fẹ́ sọ ah. báwo mo fẹ́ sọ fún yín ọba ah. eh? eh, eh, àti pàápàá ṣé bá a ṣe fọwọ́ lẹ́rọ̀ rìn tí ìwádìí ẹ̀ túmọ̀ yín lórí ah. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí kábíyèsí ẹ̀ mú kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ báyìí kì í fi báyìí kì í fi kọ́ ọmọ ẹ. ilé wọlé lọ bá kábíyèsí yìí sè kó bá mi gbé ọmọ mi àti ìyàwó mi. wọlé báyìí lè wọlé. arákùnrin ṣé rí ibi tẹ́ ẹ wà pálásì ni èsì ilé ìjọsìn. báyìí pálásì òfò àbáyé fẹ́ bàjẹ́ ni. wọ́n ní kẹ́lẹ́ bá kábíyèsí kó bá mi gbé ọmọ àti ìyàwó mi mi ò ní kọ́ mi o. ìyàwó yìí bò ẹ wá. ibùdó ẹ ẹ lè wọlé báyìí ká pálásì ní bíi. ẹ̀yin dì mí mú ẹ dì mí mú. bẹ́ẹ̀ni arákùnrin. tí o bá tún dì mí mú tí o bá tún dì mí mú ẹ pariwo darí alákùnrin ẹni sùúrù ojú ọwọ́ mi kò rà gẹ́gẹ́ ẹgbẹ́ láyé o tí ó lè ṣe kan ni ẹni sùúrù ṣọgbọ́n ṣe bẹ̀rẹ̀ gbà ní ẹni sùúrù ẹgbọ́n kọ́tà ń sọ. ṣé o gbọ́ tèmi náà sọ̀rọ̀. èmi ẹ̀yin lè farabalẹ̀ gbọ́ tèmi. ṣé o náà gbọ́ tèmi sọ. ẹ gbọ́ tèmi. àwọn ẹ̀wọ̀ ẹ̀rọ wọn lé bí. ẹ pàlàsì ní bíbà ẹ farabalẹ̀ ẹ jẹ́ lọ bá yín bá kábíyèsí kí n ṣàlàyé fún pé ẹ fẹ́ rí wọn ẹ sì sùúrù ṣe pẹ́ pẹ́lá gbà ní. wọ́n ti fọpọ́ lọ sínsìn mo bá kábíyèsí sínsìn bàbá sì sí ìjọba lọ. ẹ dúró mò ń bọ̀. lọ́jà mi lọ́hùn mi ò ṣe é bí. ẹ ní sùúrù àfilẹ̀ wà jọ rẹ̀ à tẹ́ ń pariwo tẹ́ ń pariwo fẹ́ ọmọ tọ́ọ̀tọ̀ yìí. mo gbà wọ́n yìí. nǹkan máa ṣẹlẹ̀ bí o sọ inú apààyàn ní àbí. alápààyàn. apààyàn ní sori ibi géètì náà wà kú sí ní tiẹ̀ lọ́kọ́ mọ́. ẹni sẹ́mi mọ́ wa àbí. nígbà tẹ káàdì gbòòrò ibi fáìlì mọ́ káàdì fáìlì ní ìsìn. ọmọ mi ìdásí mọ́ mi

ṣèbí sàdédé la wà lẹ́nu géètì lálákùnrin kan bá wọlé ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo káṣí géètì òun fẹ́ rí kábíyèsí. ẹ dákun ṣé ó ní kábíyèsí jẹun lóhùn. pé ìyàwó òun àtọmọ òun wà lára àwọn ẹni tó rò pé nínú ìlú wa yìí. ẹ dákun àwọn ṣé abiyamọ àtọmọ wà nù àwọn tó rò mí. ọwọ́ alábìyamọ wà àtọmọ rẹ kékeré. tó bá yẹ pé wà ń bẹ ni tó yìí dúró lórí ọmọ tẹ béèrè ẹ oh my goodness kò yé mi ẹgbẹ́ ọmọ kékeré ní ètùtù tẹ̀sí. bẹ́ẹ̀ ni kábíyèsí ló lè tún báyìí. ẹ pa. kí ló ń lè túṣẹ́. nígbà láti ó lọ ọmọ ọdún mélòó. bí ọmọ ọdún mẹ́jọ sí mẹ́sàn-án. Jesus Christ Jesus Christ of Nazareth ẹgbẹ́ hmm. awo awo ní sísìn tá a wà yìí ah. ọmọ kékeré. ọmọ kékeré lẹ́yìn lò. ẹ bí yóò ẹ láàánú kòkò sá. ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ I not going to be part of this. ẹyọ mi kúrò ẹ lọ sí ìta bẹ́ẹ̀ sí kẹ lọ bá bàbá rẹ pé ẹ̀yin lẹ wà nídìí ẹ pé ẹ má kẹ mú wọn tẹ máa bá sọ tẹ máa fi tù kẹ lọ dá ìyàwó ẹ padà or something. ẹ ti ẹni bọ́ lọ kí ọmọ ẹ̀ kọ́ dọ́mọ ẹ̀ náà padà ẹjọ́ ọmọ ẹ̀ awọ́kẹ́dọ́mọ ẹ̀ padà àtìyàwó ẹ̀. Ah. I am not part of this lọ́làṣẹ kábíyèsí lọ́làṣẹ kábíyèsí. Aṣojú ọlọ́run rẹ̀ bí ìwà dàrú ṣe ń tọ́ ni dúró tọ́ ni dúró mi nìkan. Èmi sí ọlá o, èmi sí ọlá èmi sí ọlá, èmi sí ọlá, o, èmi sí ọlá o. Jimisi Ọlá. ṣé ṣọmọbìnrin tó ń wá rèé arákùnrin ṣé arábìnrin tó sọ rèé. ìyàwó mi rèé ah. ìyàwó mi rèé ó kú ọmọ mi. ọmọ. ó kọ́ ọmọ mi ẹ̀dá pọ̀ mi. ṣé sùúrù arákùnrin ṣé ọmọ kékeré tí ọmọ tèmi ọmọ títí ẹ kékeré báyìí tó tẹ̀lé ẹ. sórí gbà tí kábíyèsí ń sọ̀rọ̀ láàfin ó ń la sọ̀rọ̀ kan ọmọ kékeré ń la sọ̀rọ̀ kan wípé àfikún yìí tí a fi ṣètò kí ló lè tuba ó túṣẹ kí ló ọmọ tù gbọ́ bọ́mọ̀lú yìí ni ọ́ pé ìlú bá dàrú ó yọ kàn án. ànígbà tó o wá sáàfin ó ní à ń sọ̀rọ̀ kan wípé ọmọ kékeré ń wo òun la fi kún èyí tí a fi ṣètùtù ìlú kí ló má dàrú. ṣé bọ́ wọn ọdún yìí ni ọ́. ẹ fi ọmọ mi ṣe tutù àbí kí lè sọ fún mi ẹ fi ọmọ tèmi ṣe tutù. orò orò ló gbé wọn. ìlú yìí oro. dàrú. ló gbé orò. àti orò àtẹ tó fi orò àtẹ tó tẹ̀lé orò àti kábíyèsí olówó àti ẹ̀yin kọ́ fún ara yín ẹ̀wọ̀n ló máa kú sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀wọ̀n ìlú mọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí ní ìtẹ̀sẹ̀ àṣìṣe mọ́ yẹlé. àti àwọn tó tẹ̀lé orò. bẹ́ẹ̀ ni mo sọ. àti kábíyèsí. bẹ́ẹ̀ ni mo sọ. àtòrò. bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀n. ẹ̀wọ̀n ni. orò ó ṣẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni sìbẹ́ẹ̀ ni sọ pé èèyàn ló wá di orò tó fi kí àtò èèyàn tó wá di orò yẹn àtẹ̀yìn náà tẹ̀ ń fi orò yẹn gbogbo lè má mẹ́rẹ́. má bàa wo jẹ́ orò ó ṣẹ̀wọ̀n. ìmísí. kò ṣẹlẹ̀ rí orò ó ṣẹ̀wọ̀n. Ah, máa yanjú rẹ o. kó lẹ lọ. kí lẹ fi sọ kí lẹ fi sọ mi lè. Ibi tí wò ó. Ibi tó tutù lè ṣùfẹ́ wọ̀, ibi tó ń tòrò ló fẹ́ bá sí, à ń ta ilé igi dá sómùgbà, àwa la ò ní gbà. ènìyàn fẹ́ bàràjà làkọjú mọ́ kì í ṣàníwó ọjà o. mo ti ṣe mo ṣe ẹgún ni mo ṣe ẹlẹ́dàá ìpapọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ mi ẹjọ́ mi torí mi ò fara kí ọ̀rọ̀ àwọn àgbàlagbà kó nípa nínú ayé mi wọ́n ní yára láti kú àmọ́ láti fèsì mi ò ṣe mo react unnecessarily mo tún wá ṣe ètò le jù mi ò rántí ọ̀rọ̀ tán ní ṣẹ̀mí bí ẹ́ lóògùn ọ̀rẹ́ ṣé bí ṣe bá tẹ̀ gbọ́ nǹkan nípa ẹ̀ ṣé bó yẹ kí n bí ẹ̀ yìí kò ṣe yẹn. ibi tó ń tòrò ló fẹ́ bá sí káńtà ilé oh yìí dá sókun gbà àwa làwọn ní gbà fún. ọkàn ló tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀yìn ló tẹ̀lé yorùbá àwa làwọn ní gbà fún. fífi ẹ̀ṣẹ̀ wá pọ̀ pẹ̀lú ẹ̀. ìfẹ́ mi ọ̀. jọ bó bá ṣe lè ṣe sí. báwo ṣe lè dáríjì nǹkan tó ṣẹlẹ̀ ìwò ní fòkò tí ń bẹ̀rẹ̀ rárá èmi ní mi ni mo fa gbogbo ẹ̀ létí regret jọ ìsìn jọ jọ. Thomas, it's too late. Thomas, sọ ti báyìí mi jẹ́ ọmọ kan ṣoṣo tí mo fi tàbí níbo mo ti just because of your mistake níbo ni kí n Thomas tó bá jẹ́ pé mi náà bọ̀rọ̀ lọ ṣòwò sáré mi ló ti fẹ́ máa why what have I done wrong to you tí bá ti ẹ̀ ṣe wọ́n á lè sọ fún mi àmọ́ ìgbà mo wá ń bá ẹ kí kí ni nǹkan tí mo ṣe tó fẹ́ Thomas kò má lé mi dànù bí ẹran ni kò fẹ́ rí mi why what have I done to you where do I start from Thomas <laughs> this is not nice Thomas ó fi ìyà jẹ mí ó fi ìyà jẹ mí fi ìyà jẹ mí fi ìyà jẹ mí fi ìyà jẹ mí Thomas. I can't. No, that's only it's over. It's over. It's over. It's over. I don't want see my love again. Look at me. Come on ibi tó ń tò ló <laughs> fẹ́ bá sí ìdá I should have let me bá sí lọ ìfẹ́ mi <laughs> ọ̀ tí bá ti lọ ní mi ní padà náà mo tó mọ̀ fún ti báyé mi ìfẹ́ mi eh. ọ̀. <laughs>